فإنك يا عبد الرشيد لعالم فقيه بدين الله لا بغرفة وتوجت تاج العلم يا شيخ النعاء تصوص الوراء بالعلم لا wàkọ́kà ìlàhí mímákà ìdè àṣìlín wà á mára ká lọ́hùn bínú rìsálàmàtì wà á mára ká lọ́hùn bínú rìsálàmàtì. أعوذ بالله من الشيطان الرجيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليه آياته منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد الحمد لله تعظيما للشان والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عاما قال رب لما أشرتني عاما وقد كنت بشيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى ومن يعش عن ذكر الرحمن نقيد له الشيطان فهو له قريب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أفي أمركم الله سبحانه وتعالى الحمد لله ọba yìí tí ó lọ da àkójọpọ̀ wa sí ọ̀kan nínú ilé rẹ̀ oríire ni fún wa látara orí èyí tí ọlọ́run ṣe wá pé à ń bára wa nínú ilé ọlọ́run àsìkò tí tí ọmọnìyàn fẹ́ jẹ́ àti tó rò kóun fẹ́ jẹ tí ó lé ọmọnìyàn jìnnà kó ní òtọ́lọ́run ní kí ọ wá jẹ́ láyé gangan ọlọ́run bá wá kádàrá fẹ́mi àtẹ̀yìn tí à ń ra wa nínú àyè yìí nígbà dé ìgbà yọ́ mọ̀ júwe pé bọ́yá ká pé àsìkò tọ́lọ́run ó lu ayé bolẹ̀ ó yóò sì tó fù díẹ̀ nítorí tí ọba dìgbà tọ́lọ́run fẹ́ lu ayé bolẹ̀ ká pátápátá àlè lílí lórílẹ̀ ayé má máa ń yàgò lò láàyè láàyè lọ́la àwọn máa ń ká àná fi kọ́ bí àbátí bọ́lọ́run bá sì tún sẹ́ ìgbàgbọ́ kù sínú gbáyẹn kọ̀ọ̀kan wa ó júwe pé bọ́yá ó sì tó kù díẹ̀ tí ayé ó lò kí ọlọ́run ọba kí ọmọ jẹ́ kí tó ti ká ọ pé ọmọ àṣẹlẹ̀ tó bá dùn pé ayé ẹ̀dẹ̀rọ àwọn èèyàn mi yusuf mu'mina wọ̀ yóò sí káfíra ìbẹ̀rẹ̀ àárọ̀ wọn wọ́n lè gbé ní múmìnì ṣùgbọ́n nígbà tí ilé ọba máa rọ̀ wọn lọ wọ́n lè di kèfèrí àwọn míì yomsuna mu'minin wọ́n yóò sùgbé ìhóhùnà káfìrí ẹlòmí ìrọ̀lẹ́ rẹ̀ lè rán ní múmìní ṣùgbọ́n gbà tí ilẹ̀ ọba imá ó lè di kèfèrí yẹ̀bì ìhóhùnà àṣírọ́tàmù bẹ̀rọ̀dín mìíràn dúnìyà ọ̀pọ̀ súyọ́ máa tàlìkì àmà ìyẹn ní pé ṣé o nà lébi ilẹ̀ ìkàrà tí o ní ìkàrà tí o ní àga àjòkó tó kọjú sí ọwọ́ abọ́ ni bó ṣe wá náà ló kúrò lọ́dọ̀ ẹnìkan yóò kúrò lọ́dọ̀ ẹ náà yóò tó lọ́dọ̀ ẹlòmí ayé nìyẹn fi àbára ó olófiwà ní òṣìṣẹ́ lágbára téèyàn bá gbádùn tí ń lọ kí wọ́n bá sọ màfóòrù tí rọ̀súlù sọ fún agbékáwì tán anáà tó ní tiẹ̀ tí a máa wí wọ́n sọ pé àrùdùn zàì zàì ìyẹn ni pé tó sí ọ̀yìn ẹ̀yìn àbò ìsílé ìgbín ọkọ̀ wá àlejò ni yọ́ lọ zàì anábìnrin ah, tó bá kìkẹ̀yà yí ipò táwọn èèyàn wà nìyẹn àdíàmọ̀ wọn mọ̀ ta wọ́n wà fi gba tí ò ní tí ò ní tí ò lásù sí òní wọ́n fi máa gbà ayé tí ó tó wá padà bọ́ mọ́ wọn lọ́wọ́ ọlọ́pàá wa bá wa ṣe bá a sì bára wa yìí eléyìí tó ní ọ̀rọ̀ fún wa ọlọ́pàá sálẹ̀ ẹ̀kọ́ pé wa asàsàlátù fásitì wájú ẹ̀dá anábọ̀wá Muhammad. sọlá alẹ́ ìkàwọ́ مثواك وعلى صحابتك الكرام جميعهم والتابعين وكل من والاك ẹni tọ́lọ́run ṣe lẹ́ni tó lóore jù. mahana mustapha ní ìlànà ìwáka. bá fẹ́ rí bí ó ṣe ní ayé rẹ̀ tí ó bí ṣe tí ó nítumọ̀ ọ̀dọ̀ ẹ̀dá lè yàn ó ní òun ni díngí tí èyàn lè máa gbé wo báyé rẹ̀ ó ṣe rí àti báríkì àmà rẹ̀ bí ó ṣe rí. wà á lọ́sọ̀ ha bàtíkà kẹrẹ mi jẹ̀mí. ìjọ ọlọ́run yọra rẹ̀ náà kọ́ máa bá wọn sàhábà tí wọ́n bá ànábì ló gbà. wà á tẹ́ láti sọ ẹ̀sìn fún wa iṣẹ́ tá a rán mi yìí tí mo bá ń sọ ẹ̀rí gbogbo láti bẹ̀rẹ̀ dópin anabi fasọsẹ àwọn sọhábà sallallahu alaihi wasallam anabi àtàwọn kíni àtàwọn sọhábà tọrọ àwọn ẹlọlọ́hún lò fún wa láti fi máa bá ṣèlú ilé ayé wa ọ̀pọ̀ nǹkan táwọn gan ṣe tí ń jásìse ọ̀pọ̀ ẹ̀ ní jẹ́ torí tiwa tọrọ lọ subhanahu wa ta'ala ọmọ ọmọ sàwọn sàábí lẹ́sà láti bá nàbí lùgbà ni hum abadu hadhihi al-umma quluban quluban. tí wọ́n bá lẹ́nu kọ̀ọ̀kan rẹ̀ dá nínú ẹni tí bẹ́ẹ̀ náà ló mọ̀ yìí ọ̀sẹ̀ni tọ́kàn dá tó àwọn sàhábà. ridwanullahi ta'ala alayhim. àmín. tá a bá wọn nǹkan kọ̀ọ̀kan táwọn wò wípé sàábì kẹsẹ̀lì anábì túnṣe nítorí káyé tí wọ́n lè gbà túnṣe nítorí káyé tiwa kó lè bá gbà kíni kó lè gbà túnṣe nítorí pa jìnnà sí wọn kọ́lùbẹ̀n wọ́takọ́lùbẹ̀n. wọ́takọ́lùbẹ̀n. gbogbo ọ̀nà tí èèyàn bá jìnnà sí yàn ó la jìnnà sáwọn sọ̀hábà. ọ̀rọ̀ tá a rún mi yìí nítorí bóyá ká lè dàbí wọn ká lè rí ilé ayé wa lò báwọn àti Rasul bí wọ́n ṣe jọ lò ó òun ló bí bàbá wọn tọrọ ọ̀kẹ́ àtìgẹ̀ fún aṣọ́jú ẹ̀dá àná Muhammad tí wọ́n bá ní ká tọrọ ẹ̀ fáwọn sọ̀háàbà ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀. wà á la sọ̀háàbà bí kálíkì rámì àwọn ni àkọ́kọ́ ha ní àdéhùn pàkólóba ẹ̀kítàrà ọmọlọ́ òní sọ̀hábàtì nàbí yẹ. wà á bábì yìí. dídá tó lọ́wọ́ ń gbẹ́mí àtẹ̀yìn àti ń bẹ ká máa wáyé ọlọ́run ti se ètò ayé wa ká tó wálé ayé gbogbo wa lọ́jọ́ kó wa pọ̀ to ń bọ̀ wí wá nínú mọ̀kàndí ìrìlàkàlì nínú ọ̀nà tọ́lọ́ ń gbà pẹ̀lú bu ẹ̀dá omi yàn ó pòwe ó pòwe wá tó ń bi wá léèrè kí la fẹ́ lọ ṣe láyé nítorí àwa ti wá lẹ́mùn nàkàtàrà ní sóbà ti nàbí yẹ ọlọ́mọ ọ̀sá ìmí àtẹ̀yìn lẹ́sà báwa lábàá nàbí ló gbà tọrọ mọ rú bó ṣe ó sì mọ bó ṣe sọ̀hábà ọlọ́run máa ma sà wọn lẹ́sà ni tọ́lọ́ ṣe é ṣe tó bá jẹ́rù wa ni ẹ̀sìn lè má sàkódò ni ẹ wò yí tá a bá tá a gbà tá a ṣe ṣé bí wọ́n ṣe gbé kalẹ̀ là ń ṣe ìtàwọn gbà ni wọ́n bá lọ lẹ́yìn wẹ̀yìn wò bá a bá ń ṣe bá a ṣe jọba yìí bẹ́ẹ̀ lómi ilé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá bá túká àwa náà mọ ọdún tá a má dà nígbà tá a bá wá rú a máa rìn tí kálukú wa máa rìn bá a ṣe pọ̀ tó yìí bá ṣe dáa tó yìí ó yẹ káwùjọ ó ti ṣàǹfààní lára wa jù báyìí lọ ṣùgbọ́n ti torí pa tó máa yí padà sí kàmí ó yẹ kí wọ́n ti jèrè káwùjọ ó ti jèrè àwọn àyè kọ̀ọ̀kan lẹ́nu kọ̀ọ̀kan wá wà ìjẹ́ nínú wa ń bẹ wa sónítà sí i sólórípa káwọn èèyàn wọn máa dá mọ̀ wípé fẹ́ìlà mùsùlùmí lẹ́nu ìtí ó ṣe yìí òun lọ́yẹ kémi náà máa ń ṣe kíni kí máa ṣe tàbí wọ́n fi nǹkan mi lọ̀ wá kẹ́lọ́ mi ò ti máa sọ fún wọn wípé ẹ má fi lè lọ àfa àwọn òní òní gbà tọ́lẹ́sìn tí wọ́n ò ọ̀fà yìí gbà bá a bá ti kó omi gbogbo ẹ̀ náà lára tiwa náà ń gbà gbogbo ẹ̀ nìṣe sí wá ń bá mu kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà nínú wà lọ́yà tààlà rẹ̀. wàhálà sọ̀hábà ti ká. جميع ìkẹ́ ọlọ́run wọlọ ọlọ́run kọ́ máa bá gbogbo àwọn sọ̀hábà. wà á tabi'ina kulli man walaka. wà á tabi'ina. tí wọ́n jẹ́ àwòrán dáadáa. wà á tabi'ina. bàbá máa yí wọn átara àwọn kọ̀ọ̀kan tá a bá ń sọ̀rọ̀ wọn á máa yí àwọn tabi'ina náà torí àwọn ní òdúnlù fìkọ́t àwọn tábìín rahmatullahi ta'ala alayhim bá a bá mọ́mọ̀ rọ́wọ̀ mí ìwánú wọn àwọn náà mọ̀ bí ẹ́ ṣe tóbi tó wọ́n jù àwọn wọ́n jìnà sí wa ẹjẹ́ fún aláwọ̀rẹ́ ẹnìkan tó wọ́n ọ̀rọ̀ tààrà nínú àwọn tábìín táàfin mà ibi tá tóbi dé Hasan al-Basri mo múlẹ̀ yẹn wá lábala ìtìlẹ̀ àwa náà kiri ọ̀rọ̀ afẹ́lọ́wọ́ afẹ́jẹ̀kan gbogbo tó yẹ gbogbo tá a mọ̀ gbogbo tá a kọ́ afẹ́lọ́rọ̀ náà ó sì ń bàjẹ́ báwa náà lọ́wọ́. wàtábìrínà. tọ́jú sí wípé ìṣe táwa gan náà ń ṣe ọmọ ẹ̀mọ́ yàtọ̀ síse àwọn táwọn gan gbọ̀n táwa gbọ́ tí wọn mọ̀ tí wọn mọ̀ táwa mọ̀. Hasan al nínú àwọn kìbáàrù tàbí òun lọ́wọ́ bàbá yìí bọ́lá ń ṣe kẹtó tó jẹ́ àgbàfà tó jẹ́ àgbà àwọn tàbíìn tó ti bẹ́ẹ̀ ó tún ronú ọ̀nà onígbàjẹ́ ó ń sòwò wọ́n fẹ́ máa wòrán wa títí fún wa ọmọ tàbí epo bàbá yìí ọlọ gbà epo lọ́jọ́ kan lọ́dọ̀ ẹni tí wọ́n gbà àwọn epo lọ́dọ̀ ẹ̀ ó gbé epo délé lépè tó burú torí bí tí wọ́n lọ mẹ́jìnà kọlọ́njẹ́ lè rẹ̀ díẹ̀ mbẹ́ sásìkò tó lé abá ó gbé epo délé nígbà tí asan ló bá sọrí tó gbé epo délé tí ó tu olùgbé epo yòó ọba tó ń tú yòókù lọ ó rí wípé eku kan òkú eku ọjà dìbò ẹ̀ ah asan ló bá sí rí pé ẹgbẹ́ ti wà nù epo yìí mùsùlùmí èsì fún ìyàlẹ́gbẹ̀ẹ́ ọ̀dàláyìn ẹ̀wọ̀n gbogbo táwa táǹtà táwọn fáwọn èèyàn tó tá a ti mọ̀ pípọ̀ dá torí pa fẹ́ lówó ń bẹ̀ àrò tó ṣe àǹdẹ́ kí wọ́n mọ̀ pé àlékún bẹ́nu kíní yìí o bọ́ ọba lè rà bọ́ ọba sì lè rà kódà tó bá mú wá padà á gbójú wọn ni táwọn sì mọ̀ kọ́dọ̀ wọn ni àléébù wà Hasan Basiri gbogbo epo yìí ọ̀dà ọgbà wọn ẹni o. ó lóun ò lè fún àwọn èèyàn ní tí ọ̀dà òun lè fún ajẹ́ gbọ́ dánù tán ẹni tí ó gbowó lé owó epo ńkọ́ ó epo ọ̀dà òun ti dánù ó ọ̀kan ẹni tó lé epo ọ̀kan owó tó òun ọgbà ó ń béèrè owó asàǹgbàsírí òrówó san ó mọ̀ lọ sọ́dọ̀ adájọ́ adájọ́ mẹ́jọ́ náà ọ̀dájọ́ fún asàǹgbàsírí pé o lè rówó fìtínà oṣù máa ṣẹlẹ̀ yọ ọmọ àwọn ògiri nítọ́dá tọkẹ́ntọ́ jẹ lówó ìbalẹ̀ ní wípé ahàjárẹ̀ hajjubu sí wàánu ṣẹlẹ̀ islam a máa hajjárẹ̀ yẹn lè falas a sì máa hajjárẹ̀ yẹn lè ṣẹlẹ̀ àlìsáfà bóyá tí ọ̀rọ̀ bá rówó àlìhajjárẹ̀ lọ́wọ́ àjò nígbà míì sáfà tàbí èèyàn lówó lọ ṣùgbọ́n a rí wípé kọ̀mọ́wó náà wọ́n lè hajjárẹ̀ wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ fún ọkọ̀ parọ́ tàbí ká mọ̀ nǹkan tàbí wàá máa gbébì ká máa bù sí ná owó rẹ̀ torí owó ọlọ́run ọlọ́run sì wá ní khalifa lé lórí ni ṣẹlẹ asilamu fẹ́ kéèyàn máa nánà òtúnú wọ́n dájọ́ fún aṣíwájú wa Hasan Basiri pé kí wọ́n lọ fipamọ́ wọ́n fi pamọ́ orí fífi pamọ́ ìlú sì wà mò ń bá wò ra àwọn tábì yìí náà wáyọ kan náà ní mò wá tó kó. tábì yìí náà wà kó lè mọ wà lága. ẹsẹ̀ àgbàsírí wà ń bẹ̀ nígbà onínú ẹ̀wọ̀n ẹni tí ẹni máa sọ asilam ọ̀sẹ̀ wọn ló ṣẹlẹ̀ asilam kò sí inú ṣe ìjìyà ṣùgbọ́n adájọ́ ṣẹlẹ̀ àmọ́ ló gbà ní ìta sí kì í ṣe pé wọn gẹ́gẹ́ wọn àrùn kùdúùdù tọ́lọ́hún kọ́ ọ́nà àlùkùránì tàbí náà àdìkà nábì pé tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ kan. ẹ̀sọ́ nú ẹ̀wọ̀n. ẹ̀sọ́ nú ẹ̀wọ̀n èyí tó fẹ́ẹ́ jọ òun ni fa nílùú tó wà lọ sí wọn sọ pé ká mójútó inú ẹ̀wọ̀n yìí a ó ní bàbá kí ló gbẹ̀yìn débi asàlùbàsì ní sàlàyé àlọ́mọ gbogbo tó lè gbẹ̀yìn débi ni ilẹ̀ yìí lọ́kàn yìí pẹ̀lú ààyè yìí ọlọ́dà òun mọ̀ yìí lẹ́ni dáadáa ìrànlọ́wọ́ tó náà lè ṣe fún iláyè tó wà ní wípé òun máa tún ilẹ̀ lálẹ́ ẹ máa lọlé ẹ lọ́ máa sùn ní ẹ tètè máa jí wá ní ìdájí wọn kọ́ ẹ tẹ́ jẹ lówó ọmọ fìmọ̀ pé ẹ lọ sùnlé asanu basiri ní àwọn obìnrin náà tọ́ba sì bí àti ẹni inú ó ti dùn pé à ah, ọlọ́run tó pa mi lé tó báyìí àpọ́nlé ló tó pè ọlọ́run àmọ́ pàwọn ẹni ẹ̀ léwu. asanu basiri ní àwọn obìnrin náà la akuna mu'ina laka ala ìní jẹ́ olùrànlọ́wọ́ fún ọ tó fi sàbòsí sẹ́lómi ìtí ẹni kò sí láàrin kan fẹ́ máa sí wọn fọ́ lọ́dà lọ́dà wípé kọ́ ọmọ pé èèyàn lọ́lé tẹ́mi náà bá ti wá gbà ajẹ́ pé mo ràn ọ́ lọ láti jàǹbá àwọn tí wọ́n fi ọ́ sí ibi tọ́ ibẹ̀ náà lọ wà tí aṣíwájú wa Anas bin Malik ṣẹ̀mọ̀ Anas mísìn láàrin sọ̀hábà lọ náà wọn méjèèjì sọ̀hábà ní Anas asanu basiri òun wà lókè báàrù tábìlì àwọn méjèèjì jọ lùgbà asanu basiri ọba anas bùnùmánì ìgbà anas bùnùmánì kì wá kú ó ti kọ wá sí yàlẹ pé tóun bá kú asanu basiri ló kó kírun sí ńlá nínú ṣẹlẹ̀ islam ẹni tó lẹ́tọ̀ọ́ kó kírun sókùlà òun lẹtí wọn bá kà kọ lẹfọ ẹni tó kù bá kọ wá sí àpẹ pé lámarí èmi ni mọ́mú mọ́sáàsì wọn kò sí nígbà táwọn wá jẹ lójú táwọn wọ òkú mọ́rí pé òkú tí a ní ẹ̀yìn ẹ̀lẹ́mọ́ wà bí tó bá tó òkú tí a àwọn ló ní débi òkú yín ìmọ̀ bí lóun náà ṣẹlẹ̀ bí wọ́n ṣẹlẹ̀ lọ́dọ̀ tí a dá ti wá. nítorí tá a sọ òkú tá a sọ́dà ẹni tó kò bá kọ àkọọ́lẹ̀ pé òun ni kó kírun sóhun la òun ni máa kírun wọ́n wá lọ sọ fún Imam Hasan Basri wípé Anas ti kú lọ́jọ́ lọ tààrà àlè ìwọ ló sì ní kó kí o sùn ńlá inú ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀ pọ̀ láti ṣe ó lè sì ṣiṣẹ́ ó lè tẹ́ bá ní kó wọ́n jáde wọ́n jáde wọ́n lọ bá dájọ́ ẹ bá yọ̀dá fún Hasan Basri kọ́ lọ kí o sí Anas lára adájọ́ lọ olóyún ọ̀dà fún Hasan Basri ní àwọn obìnrin láàrin òní lọ wọn ni kí ló dé ọládájọ́ wọ́n kìí ṣe wọn lòún sẹ̀ ẹjọ́ ni wọ́n dá òní hákù lórí o ẹni tó ń jẹ ní nǹkan ló ní hákù ààyè tó wà yìí àbí tọ́ba ló ọ̀dà ìgbà tí wọ́n tó lọ mú ẹni wá tó tó ló ọ̀dà fún Hasan Basri ló tó jáde kó mẹ́. wà náà wà kúrì máa wà ká tọrọ pé kọ́lọ́hún kó tún bá lè ṣe ìkẹ́ àtìgẹ́ ẹ̀ fún wọn tọrọ àwọn ọlọ́run tó lò lẹ́yìn àwọn sàhábà ni wọ́n tún sẹ́ẹ̀sì kù fún wa tá a fi rí débi àdídé. wàkúlì máa ń wà láàkà. bọ́bọ́ wọn lọ ọlọ́run lè gbé ọkà wa náà àsàlátù lè kà wa náà mọ́bàláàkà ẹni tó bá fi gbogbo òfẹ́ tó fi fànàbì tán pé gbogbo tí ń ṣe òlèrí náà fẹ́ máa ṣe nínú ìsẹ̀mí ayé mi ìkẹ́lẹ̀ ọkà wà náà tọ́lá wà la fẹ́ kí n tó ṣe kó tó máa sẹ́kù afẹ́ n tó ṣe n tó pe ayé sí kó tó lè máa sẹ́kù èkí ọlọ́run ọlọ́run kọ́ máa bá sọ́jọ́ ẹ̀dá ẹ̀yìn àsálàtù wa abẹ́lọ́run fáwọn tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá gbọ́n àlùbáríkà yìí àkábàmọ́ pé agbá ọlọ́run ìyá máa gbọ̀dọ̀ ẹlòmíì kọjá tí ọ̀tí ẹni dákọ̀ ẹ̀mọ́ pé àfa mi nígbà tó ń bá ti ń gbà náà tọ́jú pọ́nà kí tá a fa lọ ibẹ̀ kọ́ máa kéwòn lọ ju ọ̀nà papọ̀ bàbá wa fa wa sàmáhà tó ṣe àwọn àdìdà abdulbaki muhammad abẹ́lẹ́ wọn fún bàbá badẹ́lẹ́ kún kẹ́lọ́ sàmúlẹ́jẹ fún wọn bàbá síbẹ̀ fún wọn gbogbo àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n rí bí wọn tàbí wọn tó dáa jù wọn lọ táwọn náà ti kọjá ọlọ́run bánikárì jẹ gbogbo wọn láti tóbi ọlọ́run àwọn tí ó sẹ́kù fún wa tí àwa ń rọ́wà sí wọn ọmọ kí ó là wá àwọn àfa wọn bẹ tí wọ́n tún jẹ́ àfa tí wọ́n kọ́ wa tí wọ́n sì wà láyé ọlọ́run bá ti ṣe gbogbo wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́kulẹ̀ tí wọ́n dá láti tóbi ọlọ́run àmú kí gbogbo wa pápá jùlọ àwọn ọmọ ìyá mi tí wọ́n máa ń fún mi ní àǹfààní ìjọpàdé báyìí ní òrèkóòrè kì í ṣe ní inú àwẹ̀ nìkan títí torí bá a jọ mọ̀ wípé a máa jọ yẹ gbàgbọ́ wa wò ní gbogbo ìgbà wípé tí wábí o túmọ̀ sí wípé àpè ẹni tí àwọn òpè wọ́n fẹ́ kẹ́mi náà ó jẹ àǹfààní nínú tí mo fẹ́ bá wa sọ òun ni wọ́n fi pè mí gbogbo wa lájọ lọ̀rọ̀ tí ń bẹ níwájú mi tá à ń bára wa sọ yìí gbogbo wa náà láàsì kẹ́kọ̀ọ́ látàrí bẹ̀rẹ̀ látọ̀bẹ̀ tá a àtàwa náà tí a máa gbọ́ ọlọ́run kọjá kó ṣe wá ní àǹfààní àbùkí àwọn ọmọ ẹ̀yà fún ìyànjú lórí rẹ̀ ọlọ́run ọba yóò gbà ní ẹ̀sìn fún wa ọkẹ́ni kọ̀ọ̀kan wa fún ìsàpọ́nlé Al-Qur'an láti jókòó ní ààyè yìí gbogbo alámọ̀lẹ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá pàtì tá a fi mú tara wa gangan gbọ́ torí tara wa lè tá a mú gbọ́ yìí gbogbo yìí tá a pàtì tọ́ba wọ lóhun tó fẹ́ sí fún àlè ògbé ìtọ́lọ́rọ̀ yẹn tó ní á sí fún òun lè yìí gbogbo ìta tó lé kiri tọba wọ lọ́rùn tọba tọba finú ètò tọba fẹ́ ṣe ni èèyàn náà a máa fi amọ̀nù sọ̀lẹ̀ a máa fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa wọlé apé ìta ń ṣe pé àwárí ní amọ̀nù sọ̀lẹ̀ bọ́dẹ̀ jẹ́ pàwọn míì tí wọn àmọ̀nà tí èèyàn ń gbà bí èèyàn bá tiẹ̀ ní kátà ẹgbẹ́ bí ọ̀rọ̀ tá a rán mi tí wọn àmọ̀ gbé èèyàn ṣe ṣàtúnṣe wọn lè péjọ kò tá a gbé yìí gan pé bíjà ni gbogbo wa bá jáde ní ìsìn wọ́n lè mọ́ bọ́ àlọ́ àti di kèfèrí eléwọ̀n eh, ẹ̀fìn yóò sẹ́gbẹ̀ẹ́ kan èyí tí mo fẹ́ mú bẹ́ẹ̀ ni pé amọ̀n sọ̀lẹ̀ òun la mọ èyí tá à ń ṣe yìí sí àwọn abẹ́lẹ́ ọ̀nà àánú rẹ̀ kọ́ bọ́ láàdúgbò wa nínú ilé ìsìn lákòókò yìí gbogbo àlámà rí ọ̀ràn àtẹnukọ̀ọ̀kan wa ń fẹ́ àà ọjọba sífẹ́ ọlọ́mọsálá ìlú ọjọba sífẹ́ àmín àti tóbi ọlọ́run ó ta mọ́ mi òun náà ni kí ni ìlànà aṣojú ẹ̀dá mọ́dájú ẹ̀ ìlànà tí ànábì máa ń lò tọ́bá rẹ̀ nìkan tó sàṣìṣe tó tọ́ sí àkọ́kọ́ tá bá ń sọ̀rọ̀ yìí nínú orin tọ́lọ́run ṣe aṣáájú ẹ̀dá òun náà ni wípé ọkọ̀ jẹ́ nìkan tọ́jẹ́ sí wípé láàrín àsìkò tó alẹ́lẹ́ ànábì ń dákẹ́ lórí ohun tó bá rí pé ápùlìkìní torí sẹ́ta ara nìyẹn àkọ́kọ́ ni ẹlẹ́kẹ̀jì òun náà ni wípé láyọ̀ áàkè bàyánà àlàámà ń tọ́ bá yẹ kó sàlàyé ẹ̀ fún ni ànábì yìí fi dágbà kan pẹ̀lú ọ̀báyà yóò máa sọ̀rọ̀ lórí ẹ̀ ojú ẹsẹ̀ náà ni máa ń wú nítorí bá ti dákẹ́ ló fi wà nínú ètò àdífì ẹ̀ wọ́n pe àdífù kan ní àdífù ìkàrà ìtumọ̀ ẹ̀ ni wípé bánábì bá ti dákẹ́ lérí kankan tó ṣe lójú ẹ̀ tí ó sọ̀rọ̀ àjẹpẹ́ nǹkan ti di ẹ̀sìn nù tọ́ba fi ṣe kankan lójú ẹ̀ tí ó sọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé tó ṣe dáa bó o sì ti ṣe yẹn èmi náà lẹ́tọ̀ọ́ kí n kì í ṣe wé torí tí ọ̀bá dáa ni ànábì ó ṣe kí ni. kódà bó bá ṣe nǹkan tó wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn bá ti ṣe lójú rẹ̀ tí ò pé ọmọ ṣe ó fẹ́ kó ti dẹ̀tọ́ kéèyàn ọmọ ṣe kàákìlì dọ̀ bíi jíjà gílétì rasulu salasala kì í jà gílétì láyà kùlù lè ànà nàfṣàwò to have faith ẹ̀mí ànábì sàgbọ́n kan mi ń bẹ tẹ́mi lè máa jẹ tọ́jà pé mi ti yín òye kèé gbé jíjẹ kò túmọ̀ sí pé jẹ tẹ́mi jẹun àbẹ́ mi ti yín ògbé kọ́ apò ti dàrá mọ̀ fẹ́mi ànábì oúnjẹ dọ́bù lọ́gbọ́wọ́ oko kan sì ó tó kó bọ̀ ó gbé dọ́bù wá ọ̀pá látòkó tó ti yán ó sì gbé sí alàmàdọ́dàtì ó gbé lérí tébù rẹ̀ ńlá ó gbé agilitile ó sì ń jẹ́ lójú ànábì ànábì ọ̀sán fún pé kọ́ máa jẹ nínú tá a fi rán tá a fi dá ànábì ni pé títí èèyàn bá ń ṣe bá já ṣìṣe kàá fi dágbà ojú ẹsẹ̀ náà ni ọmọ ṣíkìrì ni ọmọ àtúnṣe tí ọba ti wá tún yàn sí ajẹ́pẹ́ tó ń tì ṣe ó sì kíni ọ̀dà ohun tá a fi dá bá a bá ń sọ̀rọ̀ nípa ìlànà rọ̀súlù kẹrìmù sallallahu alaihi wasallam fi tas'ih al-khata lójú ọ̀nà ìtúnníṣe tàbá sàṣìṣe ọ̀rọ̀ tí ó ń júwe nígbà tá a bá sọ ẹ̀mọ̀ bá nàbí ṣètò ọ̀dẹ̀ ń júwe wípé rọ̀súlù sallallahu alaihi wasallam ohun tọ́lọ́ ń pè nígbà tó gbé bẹ́ẹ̀ ṣe jẹ́ ọlọ́run lè mi ọlọ́run lè bá àṣàfihàn omi yìí. wọ̀lẹ̀bí bá lọ bí omi yìí náà súnlá. èmi ni mo gbé dìde fìlẹ̀ omi yìí látara àwọn olójúdúdú omi yìí alẹ́tù lábala ìpìlẹ̀ yàn ibi tá ẹni tọ́lọ́run sábàbí tá a fi wáyé òun nìyá òun lẹni tó jẹ́ pé èdè tí ń sọ lìsánù omi ìtọ́ gbọ́ lẹ́nu yẹn òun ní sọ ìlàfi máa ń pe ẹni tí ò lédè míì ní kò méjì láti inú kíni láti inú kún hmm. tẹ́gbẹ́ kò fi nǹkan míì kún àfintọ́gbọ́ lẹ́nu kíni lẹ́nu yá rẹ̀ òmíyù tí èèyàn bá ti fi nǹkan míì kún ìtọ́gbọ́ lẹ́nu yẹ ó ti kú òníwù mi ló fi jẹ́ pàṣẹ wí ni láwùjọ wa ń kó pẹ́ nìkan kéwù nìkan lókè olójú dúdú ni inú ó ti nìkan yìí ẹni tí wọ́n lè pẹ̀lú lójú dúdú tí kò yé òun lẹ́ni tó jẹ́ pé ẹnu etí yẹ ẹ̀ tó gbọ́ lẹ́nu ẹ̀ ẹni tó kí ó ti ń sọ èdè àrùkọ̀rọ̀ àn ọ̀gá ọ̀làjú. èdè míì tí wọn náà ń sọ tó ọmọ yẹn o ti fi kún tí màmá tó bí ọ tó sọ lẹ́nu wọn o ti kún òní omi yìí. àdètúlẹ̀gbẹ̀mí àdètúlẹ̀gbẹ̀mí lábala wípé. ọlọ́run gbá nábì dìde láti lu mọ́kà ìṣe ọmọlẹ̀ kúrọ̀ ní ti tó pé láàrin wọn láàrin àwọn kùrẹ́ṣ tí wọ́n jáde láti inú ìlú tí ṣe ọmọlẹ̀ kúrọ̀ òun láti gbá nábì dìde a lè pé torí ẹ̀ náà fi pé fìlìpù méjì nínú ìtumọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run láwa la gbé dìde. rọ̀ṣúlẹ̀ òjíṣẹ́ kí la ní kọ́ máa ṣe. minhum yaqiru alayhim ayatihi. kọ́ a máa ká yà á yà àwọ̀ ọlọ́run fún yín. wa yuzakihim. ètò fẹ́ mú bẹ̀rẹ̀ ọlọ́run ni wa yuzakihim. wa yuzakihim. ibi ibi tí irinṣẹ́ tá a lò tá a fi kọ́ni lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ nípadà sọ lọ́rọ̀ nínú irinṣẹ́ tá a fi kọ́ lẹ́kọ̀ọ́ òun ni tasirihul khata ìtún àṣìṣe ẹni sí ara irinṣẹ́ kíni ara irinṣẹ́ ẹ̀kọ́ ni òun lọ́lọ́run fi lójíṣẹ́ tá a gbé dìde iṣẹ́ tá a fẹ́ kọ́ máa ṣe ìṣàkíyìn ìṣàkíyìn gbogbo tó lè ṣe tó lè gbé mú kó tún ọ̀ṣẹ́ lórí ẹ̀ kó ṣe tẹ́síkíyà rẹ kọ́ fọ̀ ọmọ wọ́n níbi àṣìṣe nígbà ọlọ́run sọ léwu tán ló tún wá fi mí ilé. ọ̀yọ̀ alimu mulkita bawale hikma. ó túmọ̀ sí wípé àtẹ̀rìbíya kọ́bùlà tààlé. gbogbo ẹni tí ó kẹ́kọ̀ọ́ tí ó rẹ́kọ̀ọ́ lò ìrè nírè yọ ṣáájú nírè tó dáa yọ ṣáájú nírè yìí ni ò sílé ẹ̀kọ́ mọ́ lónìí ilà àfilẹ́sùn tó àbújá yìí ẹ̀kọ́ ń bẹ àwọn èèyàn kẹ́kọ̀ọ́ tọ́pọ̀ ṣùgbọ́n ìdí ló mẹ́sàn-án tó yẹ kó mú wa à ń rí mu àlìmú láàkì mara ẹ̀yìnà mọ̀rọ̀ bí àwọn mọ̀ àlìmú náà pọ̀ ẹni tí ó sọ fún ọpẹ́tọ̀ ọba múlẹ̀ ìmúkúlẹ̀ ìtọ́ fi pèrè ìtẹ́lẹ̀ yọ jẹ́rè ọ̀pọ̀ ṣùgbọ́n kò sí mu rọ̀ bí olùrí ẹ̀mí ohun tó máa ṣe lójú ẹ̀ ó tún ṣe bó ṣe wọ́ṣọ kọjá gbọ́dá mọ̀rọ̀ sọ báyìí báyìí láti wọ̀ ṣùgbọ́n ìdíkẹ́ ìfàkàlẹ̀ mọ̀rọ́bì bẹ́ẹ̀ni tí ó rè ní bá ṣe rí bẹ́ẹ̀ lẹ́ni tí ó rè náà sì sí kíni wàzàkíhìm wàhálìmọ̀mọ́ kìtàbà wàlẹ̀ ìkùnmá wàyíká ni tá a bá ń sọ̀rọ̀ ní aspect ibi tá a ti mọ́ mi yìí a lè mọ́ wípé kí lọ́kàn wa ohun tó mú kàn wá ni ọ̀rọ̀ kátà ọ̀rọ̀ àṣìṣe ẹni tó lè borí bọ́m̀bì òsì ó fẹ́ kọ́rọ̀ tó yẹ kí wọ́n máa bá ká máa bára wa sọ láti gbàdégbà bóun láti lè máa túra wa sí níbi àṣìṣe nítorí pé gbogbo wa àlè borí bọ́ nínú àṣìṣe àfàwọn màṣúmí àwọn tó lọ́wọ́ ọba tó máa máa sọ́mọ wọn tó dàbòbò wọn tó ti bẹ́ẹ̀ náà yẹ kàrún náà fi àkà àwọn ànábì ọlọ́run lọ́dọ̀ ọlọ́run gan wà máa fọ́ọ̀lù sínú àwọn àṣìṣe míì lọ́dọ̀ yìí táà lọ́dọ̀ ọlọ́run o lọ́dọ̀ tiwa kìí ṣe kí ni àṣìṣe ẹgbẹ́ máa ń gbọ́ mi yé lọ́dọ̀ ọlọ́run ó lè jẹ́ àkátà ànábì ọlọ́run lè ṣe kankan tọ́lọ́run ó fi mu wípé o ti ṣe sílẹ̀ kìí ẹ̀ṣẹ̀ tí wọ́n nù lọ́dọ̀ ọlọ́run òun ni wọ́n máa ń pè ní khilafu al-awla fi ilmillah khilafu al-awla fi ilmillah òun táwọn ànábì ọlọ́run bá ṣe táwọn òbí bá ṣiṣẹ́ ni òun táwọn ó pè ní khilafu al-awla ó ṣe ohun tó yàtọ̀ sí tó dáa jù tó yẹ kó ṣe nínú ìmọ̀ àtọ̀lọ́run ọdún àwọn àdùsùn náà wà ní sábà ètò wọn máa ṣe nù khilafu àlàáwùlà fi ilmi Allah nínú ọmọ ọlọ́run ni irú ẹ̀ ní irú ọ̀rọ̀ abdullahi bin umu maktum nígbà rasulu ṣe wá sí fún àwọn àwọn sanadid àwọn àgbà ọ̀jẹ̀ kureish àwọn àwọn alimẹ́là tí wọ́n sì ti fi mú pé tí ó jẹ́ káwọn ó ṣe ìsìláàmù òun ni báwọn tó kójọ àwọn àràádìí báàdìyà ráì àwọn ará díìlù náà àwọn èèyàn lọ́wọ́ lọ́wọ́ yẹn yẹpẹrẹ àwọn sàbí ní agbáńgbẹ́ wọn. àwọn báàdìyà ráì àwọn tí ọpọlọ wọn ò mú bí tàwọn táwọn fi mọ̀ fáwọn òde kó ní òsà tọ́ka sọ fún ọ pé wọ́n sàmọ́ wọ́n bá dọ̀ sálé wọn nù àbádìyà anábì wọn bá wọn sọ̀rọ̀ wọn lè gba islam àsìkò wa ní abdullah bulu umu maktoum rajulun kafir kafir ọlọ́wọ́ jẹ́ máa gbọ́ mi tábà farabalẹ̀ ok. Thank you jazakumullah khairan. ọlọ́wọ́ sọ ẹlẹ́sàn ẹja wo tí ọba pẹ́ wọn tí ọba ti pẹ́ inshallah ṣùgbọ́n òun ti ń galè mọ́tò bí tó tèmi. ṣe wáàsí yìí lọ ó ní abdullahi abúlùkúnmù màtó ọlọ́wọ́lé ó rí bàtà lára ànábi ah, ó sì tó yẹ kó wá lásìkò yìí ẹ̀yìn tí fi kú tí fi kú wa náà rèé abasa abasa wàtà wàlá ó gbójú kúrò lọ́dọ̀ abdullahi gbóná ọmọ màtó. ajá àmà abdullahi bin maktum. wà á máa yí darí kàlá aláwò yazaka. ọlọ́run nílẹ̀ àdájọ́ gbójú kúrò ní wà á máa yí darí kà tí wọ́n mọ̀ ọ́ mọ̀ ìkìláfù áwùlá fi ilmi la. ìwọ ọmọ òun ni ó gbọ́ wá àti tí ó ṣe láǹfààní kìí sáwọn tó ń kó jọ yìí. àwọn yàtọ̀ kàrà pátápá àwọn dìkìrà. abdullahi bin anabi inú àdìsí kan wọ́n fi síbẹ̀ wípé tí bóyá tí abdallah abdul malik tí mo fi kú ní abánábì ló kú ṣáájú ẹ bọ́ bá ti dé tí abdallah bá ti dé tó dágbo anabi máa ń kí pé marhaban marhaban yẹn pé káàbọ̀ yá mani àtàbàní rọ́bì mi ní àjèlè ìwé ẹni tọ́lọ́wọ́ ọba mi bá wí fẹ́ẹ́rẹ́fẹ́ nítorí ẹ̀ yá mani àtàbàní rọ́bì mi ní àjèlè anabi ó pè káàbọ̀ ó fẹ́ pé kọ̀sẹ́ni kẹ́kẹ́ bí tí mo ti lọ ní pé kọ̀sẹ́ni tọ́lá kó òun kí ni nínú àṣìṣe òun lọ́sọ́dọ̀ náà yàn ká máa yẹ̀wò láti gbà dé ìgbà bọ́lọ́hún ṣẹ̀dọ̀ ṣẹ̀dọ̀ ọmọnìyàn ẹni tí máa kún nínú àṣìṣe ni kó lóko na Adam xatọ̀ òun wà khayru xatọ̀ ìyìn àtàwà òun anabi ní gbogbo ọmọ anabi Adam pátá gbogbo wà láṣì ọ̀sẹ̀ ni tí ó lè ṣàṣìṣe káwọn pé wọ́n tẹ́nìkan ṣe kò ní kankan kù nínú ṣáàgì bọ́bá dọ̀là wọ́n lè tún wọn náà sí gbogbo ọmọ ànábì Adam òun là lásìsì ṣùgbọ́n ẹni tó lóore ó padà sọ́nà tó bá níwájú ó náà ní tọ́wọ́ abúrò ẹni tí wọ́n lè pè sákèésí àṣìṣe rẹ̀ tí ó gbà kéésì ẹ̀tọ́ lórí yẹn tí ó padà ń bi tí ń ṣe tí ọ̀dà ẹ̀ sì lọ́dọ̀ àwọn sàhábà ديوان الله العظيم ọlọ́run wa ta'ala sọ fún wa nínú ọ̀rọ̀ tí aṣọ́jú ẹ̀dá tó sọ fún wa olúwọ̀lẹ́bí nafsi biyadi anábì lọ́lọ́lọ́run tí ó lẹ̀mí mi ni mo fi búra ọba mi níbi tó fẹ́ràn yín dé láwùlà tẹ̀sílùfù bí bá láti àní ṣe àṣìṣe má lẹ́dọ̀hàbà lọ́rùn bí kan ọlọ́run lágbára àti ka gbogbo yín lẹ̀ torí nínú tí fi ń dókọ lẹ́ẹ̀fi òṣìṣẹ́ yẹn nínú kẹ́ẹ̀sà ṣiṣẹ́ ni ó fi jẹ́ gàfúrò nínú kẹ́ẹ̀dẹ́sẹ̀ ni ó fi jẹ́ tàwa bẹ́ẹ̀ bá ní gbogbo yìí ti perfect ẹ̀ ní í ṣe àṣìṣe mọ́ ọlọ́run lágbára làdá àbàbíkó. làdá àbàbíkó. kọ́ka gbogbo nílẹ̀ wọ̀lẹ̀ jẹ́ àbí káwọn mi ọlọ́run ọba mi ó kó àwọn èèyàn mi wá yẹtùnìbúnà táwọn máa dẹ́sẹ̀ tí wọ́n máa ṣàṣìṣe fọyẹ́sítàfìrúnà lọ́wọ́ fọyẹ́fìrà láwọn. wọ́n wà á máa wá foríjì ọlọ́run tọ́lọ́run ó sì máa dá oríjì wọn ẹnì kọ̀ọ̀kan wa kọ́ mọ̀ pé tá a bá fẹ́ mọ mọ́dájú ànábì nípa ìtúnyẹ̀sí nípa àṣìṣe àṣìṣe tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kọ̀sáburú nínú kéèyàn ṣàṣìṣe mo sọ fún wa pé tọ́jọ kó wa sínú ni làákìnnà ni mùṣkílà ibi tí sọ̀rọ̀ wà lórí àṣìṣe òun ni fíìmù alájàtìlẹ̀ kàtà ọ̀nà tí à ń gbà wọ́ọ̀gùn sí àṣìṣe ẹni tó ṣàṣìṣe kèésò òun la lè fojú àléébù wò lọ́pọ̀ ọ̀gbà ṣùgbọ́n mi tí mo fẹ́ tún àṣìṣe yẹn ṣe ọ̀dọ̀ wa là á ti máa rí ṣòro púpọ̀ kéèyàn ṣàṣìṣe kèése problem ọ̀sẹ̀ tí ò lè ṣe ṣùgbọ́n wá kù bẹ́ẹ̀mí àti ẹ bó o láti ṣe àtúnṣe àṣìṣe yẹn ibi tí mọ́ṣíkìlà tọ́wà rèé èyí tó tún jẹ́ sọ̀rọ̀ kejì lọ́dọ̀ èmi àti ẹ tá à ń ṣàṣìṣe náà ni wà táwùbàtú bá àdàlùkòkò ìfì báwo la ṣe gba àṣìṣe yẹn àtúnṣe tí wọ́n bá ṣe wá bóò lẹ̀mí wọ́n ṣe lè gbà tá a fi kó níbi àṣìṣe yẹn ìṣòro méjì tó wà náà ó bẹ̀rẹ̀ bá ṣiṣẹ́ gangan ṣe kí ni kì í ṣe ṣòro ṣùgbọ́n ṣòro ta ní tọ́gajù ó làwọn ta fẹ́ tún àṣìṣe ṣe àtàwọn tí wọ́n tún ṣe bó láti gbàtúnṣe ibi tí wàhálà wà nínú mo sọ fún wa wọ́n tí èèyàn máa ń gbà akẹ́kọ̀ọ́ ìlú ọmọ ìyá mi gbọ́dọ̀ yẹ̀yẹ bí wọ́n bá tún ọ sí mọ́ gbójú agan sáwọn tí wọ́n bá tún ọ sí àwọn tí wọ́n ṣáájú tá a kì wọ́n tá a kì wọ́n tá a sọ̀rọ̀ wọn kí ló fẹ́ gbójú agan sí wọn sí sọ ọgbà kó lè ṣàṣiṣẹ́ ni a ti sọ fún wa nínú ọ̀rọ̀ tó ṣáájú pé gbogbo wa la lè ṣe kí ni la tọ́ ọ bá wá rẹ́ni tó tọ́ ọ sí àdúrà ló tún ṣe fún àtẹ̀sáàmù lọ káyà ọlọ́run sẹ́lẹ̀ sáré ló sì jẹ́ kí lè kí lè ṣàtúnṣe ara àwọn tí wọ́n ṣáájú tí wọ́n bá rẹ́ni tí wọ́n ṣe ohun tí wọ́n máa ń wí nu rahimallahu man dallana ala aibina ìtàwọn máa ń wí nu rahimallahu man dallana ala aibina ọlọ́run bá ní kẹ́ gbogbo ẹni tó bá jú wa níwèé ibi tá a ti ṣiṣẹ́ tí ń júwe àṣìṣe wá fún wa fáwa àwọn ṣàdúrà pé kọ́lọ́wọ́n kí ń tọ́ ẹja gbọ́ yìí òun tí wọ́n fẹ́ kó yé wa ni tá a fi sọ̀rọ̀ yìí tí wọ́n bá tún wá ṣe ká máa tètè gba àṣìṣe nítorí kí ni àlìmúmi mìíràn àtún ní àhìn àlìmúmi mìíràn àtún ní àhìn èmi ní gíláàsì yín ẹ̀yin ò lè ríran nílá yín èmi lèmi ọ sọ fún yín pé àbúrọ̀dà ah, àbára tá a bá lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ìsìn tí fẹ́ máa yàtọ̀ sí ṣe láìpẹ́ láwọn ṣe ẹ ẹ àjọsìn láwọn aspect báyìí aspect báyìí ẹ̀yin lè má rí torí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni àìsàn máa ń wọnú ọkàn ọlọ́kàn lè mọ́mọ́ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá sí dókè mẹ́fà gbé alọ́ bí wọ́n ti tọ́jú wa ìtú wọn fẹ́ tí wọ́n sọ sẹ́lẹ̀ omi pé ń bẹ lára ẹ̀ tó ń ga lè sọ̀rọ̀ sọ pé nǹkan ò sí ni tí wọ́n ti sọ fún pé ọ̀rọ̀ òkè o eléyìí sí ọ eléyìí sí ọ bẹ́ẹ̀ náà ni ọkàn àrùn mi ilẹ̀ ti wà ń bẹ̀ tẹ́ni tó lọ kàn ní mà ṣùgbọ́n àlìmú mi mìíràn ẹ̀tún lè àfi èmi ní rí ti ń sọ fún màyà níjọ́ ọmọ bá sọ ọ́ àdúrà lè ṣe fún mi lápẹ̀sán ọmọ rẹ̀ ẹ̀yin lẹ̀ yóò rí tèmi tẹ́ sọ fún mi gbé àkọsílẹ̀ ọlọ́wọ́ sẹlẹ̀ sàrẹ̀ nínú kàtà àti ẹ̀kọ́ tẹ̀ lọ́wọ́ sọ fún wa ọlọ́wọ́ jẹ́ kí aspect náà kó tó lè rọrùn láti pé kí ṣíṣe rẹ̀ ó tún fi ṣe dáadáa ṣe padà bùrọ̀ àbúsọ. èmi náà gbà ẹ́ sàdá ọ̀hún ní sọ fún mi pé ah, ẹ bẹ́ẹ̀ lẹ́ wí fún wa ẹ kàn tí ẹ̀ wí gan-an ní kò lò ah, ní sọ fún ọkọ ní kéwòn torí pé òfin ádà òfin tó lè ṣe lábẹ́ kọ́ mọ́lẹ́ àjò mọ́sùn tí bí mọ́sùn yẹn sí àwọn káwọn òní ọ̀fẹ́ ká kéèsì tọrọ ọ̀fẹ́ kí n yí padà sí dáadáa ni ọwọ́ á ní ahọ́n tó dà kódà tí ìbá ti tó bẹ́ẹ̀ gan o lè fi mọ́dì mọ́dì wọlé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ṣẹ̀rí àsìlámù ọ̀fà yìí gbà ká máa ṣùgbọ́n ìgbà tẹ̀sí ìrìnlá kàtà wọ́n gbà pé a lè lo sùúrù mẹ́jẹ̀ wọ̀sánà pé aláàbò àkódà ẹ̀ ti gbìyànjú gan gbìyànjú wọ́n náà ní ọ̀gbìn ẹ̀dùn tó ga ṣáàlá ọlọ́wọ́n tó jẹ́ ẹ̀dùn ọmọ tẹ̀síwájú tẹ́ bá tún lè fẹ́lẹ́ ikú ṣàpọ̀ inú tẹ̀ gbọ́dùn mo tọ́ bá dé láti gbọ́ ẹ̀tí ẹ̀tí bá ẹ̀tí bá mẹsẹ̀ sí kiri ẹ̀tí ẹ̀gbádùn àṣà àgbà ọ̀tí ẹ̀kọ́ yọ ibi tó tún wà nìyẹn yóò sọ fún ọ pé ṣé ìwọ ìwọ lọ dá ìjọ náà lọ dá ṣùgbọ́n tá a bá lọ sùúrù láti tún àṣìṣe ara wa sí àjọ máa gbà lọ́wọ́ ara wa tọ́ra àmọ́ jẹ́ díwí àmọ́ jẹ́ gíláàsì fún ara wa ẹ̀rí tèmi èmi náà rí ti àjọsọ àjọsàdúrà fúnra wa àjọsàdúrà fúnra wa ẹtú máa dáhùn ẹ máa kíyèsí ni tó bá tó ti fẹ́ yé sílú ẹ ẹ máa pè mí sí àkíyèsí o ara dì nítorí gbójú ọ̀nà tí èèyàn ti máa kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ àtàlí tọrọ ikùn wà lọ́wọ́ ẹ̀kọ́ ọmọ lọ́nà kan kìí ṣe kìkìdá lọ́lé kéwù nìkan lèèyàn fi kẹ́kọ̀ọ́ èèyàn máa kẹ́kọ̀ọ́ látara ọmọ ara ọmọ ìyá rẹ̀ a lè jọ jókòó jọ gbọ́ kọjá kọ́nà tẹ́mi gbàgbọ́ yé lọ ó yàtọ̀ síbi tí wọ́n gbọ́ yé lọ ṣùgbọ́n nínú pátìsì ẹ̀tọ́ bá ń ṣe mo lè tara rẹ mọ̀ pé àṣetẹ́ wíńdò ni àṣẹ bó ṣe lọ nìyí ṣíṣe tó ṣe yẹn ó kí n mọ̀ pé bó ṣe lọ nìyẹn ojúkọ̀nà tí èèyàn gbà akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ kódà wàsá ìlú wòsókòlò irinṣẹ́ ẹ̀pọ̀ tí ò ṣe kàtà mí nínú ojú ọ̀nà tá a gbà akẹ́kọ̀ọ́ òun là tún ṣe àṣìṣe ẹ̀kọ́ ni àníyàn náà lẹni tí ọba fẹ́ ṣe ìpadà sọ́wájú tọ́ba ti lè jẹ́kọ̀ọ́ ajẹ́pẹ́rin tá a lè ṣe tá a lè gbà ládàá látàrí òun là tún ṣe àṣìṣe ohun tá a lè ṣe tá a lè lábìyàn pé mo sin lọ́nu mo sin lọ́nu létà àlàkàtọ́. àwọn àlùfáà onírè ni wọ́n jẹ́ kó yà pé tọ́ba rí bẹ́ẹ̀ a jẹ́ pé àtàṣìhí wà tààlí húmà sinuwánu láyé fúnra ẹ̀kọ́ àti túnyànṣe àwọn méjèèjì kankan náà tí wọ́n lè ya ara ah. wọn ó túmọ̀ sí pé tá a bá gbélé tí ó kalẹ̀ ohun tó gbọ́dọ̀ já níyàn wa ni pé àwọn tí ń wá àfẹ́tù wọn sí eléyìí ò sí lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ tí ń gbélé ẹ̀kọ́ kalẹ̀ tí òkú sàṣeyọrí àníyàn káwa náà tara rẹ̀ káyọ́ ọmọ bá kéwù káwa rówó nídìí ẹ̀ ó là níyàn wa tún gbogbo wọn mọ̀ ní pé àtàlímù wà tàṣe ọ̀mà sinuwa láyé ara wọn a lè sọ fún wa lórí ọ̀rọ̀ tààrà rẹ̀ yìí wípé mu'alajatul akhta ká sọ wípé a fẹ́ máa ṣàtúnṣe àwọn èèyàn a fẹ́ sí tí wọ́n ṣe a ṣàtúnṣe ẹ̀ a lè gbé iṣẹ́ yẹn gangan ní mina nasiha mina an-nasiha tádàbí dẹ̀ sọ fún wa pé ad-dinu ànábì òwúwa ní gbogbo mọ́tàdá àti kábà kọ́ sọ pé àdínú nasihatu ó ní àdínú ànàṣíhà ó ṣe ní sífà ọ̀nàṣù ìtumọ̀ ẹni pé tí ọba ti sí nàṣíhà kò sí kí ni ọ̀sẹ̀sì olómọ̀rọ̀ sọ́jú tí ọba ti sí ẹ̀sìn mọ́ kò sí kí ni kò sí nàṣíhà kò sọ wípé àdínú nàṣíhàtù ní ti ọjọ́ rà ànábì ni àwọn ọ̀rọ̀ kan alẹ́sọ̀gbẹ́láyà tábìlì sílẹ̀ kàwá tábìlà bí ọ̀rọ̀ ọlọ́run bí ọ̀rọ̀ ànábì ṣùgbọ́n àṣìlù tá a bá pè ní kábà lọ́dọ̀ àwọn oníbàlágà tó àrọ̀bíyà wọ́n gbà pé yàtàbìlì sílẹ̀ kàwá amọ̀rẹ́tì kọjẹ́ kọjẹ́ nàṣíà tàbí kọ́mọ́jẹ́ ṣùgbọ́n ànábì olùbáyìí kọ́ ọmọ lọ́ọ́ máa lò bẹ́ẹ̀ ọwọ́ àgbè ní sífà wà mú sùúrù wípé àdínú ànàṣíhà bọ́ ọba ti ń rí ẹ̀sìn ọmọ àdínà sí à. ó túmọ̀ wípé ìmọ̀ túnni ṣe nàṣíhà ni nínú ẹ̀sìn alùwájibù alàjẹmí ìlú mùsùlùmí nínú sí àtọ́dọ̀ ọ̀rọ̀ àyàn fún gbogbo mùsùlùmí bí ọba yọ pé lóòótọ́ ohun tó dọ̀nà yẹn ni ká máa ṣàtúnṣe òun ni sílà àjọṣe tí ń bẹ láàrin tàṣí ìhùlẹ̀ àtọ́ wàlà amúrù bìlì màrún wàlà ayé amúkàmì. láàrin kásàtúnṣe èèyàn àti káfí dáadáa kọ́ni kásìlélọ́wọ́ ìdá àjọṣepọ̀ ń bẹ láàrin torí ìṣàtúnṣe èèyàn ó dàbí ìgbà táwọn fi kíni táwọn fi dáadáa kọ tá a sì tún sí lọ́wọ́ kíni lọ́wọ́ ìdá tí wọ́n bá sọ fún ọ pé nǹkan kan jẹ́ rúkúnù sáàdìs orígun ẹlẹ́kẹfà nú ẹ̀sìn yìí tá a mọ̀ sí márùn kò sí tágbára rẹ̀ kánú ẹ̀sìn wa tó lè di orígun ẹlẹ́kẹfà nú ìsìlámù kọjá amúrúbìlì màrún yìí wọ́n náà yìí. anilmọ́ǹkà. ó fi hàn wípé ìmọ̀ ṣàtúnṣe èèyàn a lè sọ fún wa wípé ẹ̀sìn ni a sì lè sọ fún apẹ́ tọ́dọ̀ máa yà lórí gbogbo ẹni tí a bá pè ní mùsùlùmí onífowó afẹ́ kí n sọ̀rọ̀ pé tàbá wá ń tà sẹ́sìn tá a fẹ́ máa sí kí ni slamus kí ni manhaj a sì lè mú manhaj wa ilá àná kí ni manhaj tí rasulu fi máa tún àwọn èèyàn sí i kó lè jẹ́ sí i. tẹ̀síwò àkútà ìmọ̀ tún èèyàn ṣe afẹ́ lè sọ wípé minal wahyi ar-rabbani àmúbi kankan ju nínú ìmísí Ọlọ́hun subhanahu wa ta'ala wal manhaj al-Qur'ani ìlànà tálùkùránù làálẹ̀ fún wa ni òun ni mímọ ṣàtúnṣe àṣìṣe nítorí kí ni lè ánàlì kùránù alkarima káàna yẹnzì bil awami wan nawahi wal ikrar wal inkar wa tasrih al akhta tá a bá wo alukuraanu nínú sísọ̀kalẹ̀ ohun tí ń sọ̀kalẹ̀ ẹ lé lórí ọmọ pàwọ́ aláṣẹ kan ìwà nílò nǹkan alukuraanu a máa fẹsẹ̀ nǹkan nílẹ̀ fún wa a sì máa ṣàtúnṣe àṣìṣe wa ó fẹ́ wípé ìṣàtúnṣe àṣìṣe ó wà nínú wahyi al-ilahi wal èyí tí wọ́n sọ yìí. o ti sọ̀kan tánà bí tánà ọdún tọ́lọ̀ tánà bí sí àtọ́sọ̀ ọ̀tọ̀wálà tàṣírí hátà kìláàfù àwọn àfi ìlúmìlà tàṣírí hátà bàbá tó fẹ́ wú mi ẹwù fẹ́ tánà bí tó ní sáwọn òbí ẹ̀ débi wípọ́dà tó gbàdá ti kú ọlọ́run pẹ́ èèyàn lè ẹwọ̀ kó máa wá foríjì kíyà ọ́ ọ̀rọ̀ ọmọ fìdíà ọlọ́run ní ọjọ́ kánà bí ọmọ pé kátàlù wà máa kánà nínàbí yìí wàlẹ́bínà àmọ́nú àbí àyẹ̀sẹ̀fìrú. bímọ̀ṣìkì wàlọ́kánú ọlọ́run ní ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ sẹ́ni kankan tá a bá pè lánàbí ọlọ́run àti gbogbo ẹni tó gbọ́ ọlọ́run gbọ́ ọwọ́ àmọ́ àwọn àforíjì fẹ́ni tó kú sórí ẹ̀ náà àtúnṣe ni kódà ọlọ́run wà lọ́kàánà wà lọ́kàánà olè kúrọ̀bà ohun tí ọba jẹ́ ẹni tó súnmọ́ ọ bíi sọ́ọ̀rù mẹ́bàdì máa jà àti wọn mẹ́bàdì máa tabayyana lahum annahum ashabul jahim lẹ́yìn tó ti yé gbogbo wa pé ẹni bá ti kú lórí ẹbọ ọmọ náà agbọ̀dọ̀ wà fún lójú fún ọlọ́run fi gbólóhùn yẹn ó fi tánà bí ṣe ó fẹ́ pé ìmọ̀ ṣàtúnṣe àṣìṣe manhajú alukur'an kì í sọ̀rọ̀ tí èèyàn dá àdálẹ̀ rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ ẹtú wò pàtàwọn apá kan ló àwọn mùsùlùmí tí wọn ò sí jíra láti Mákà lọ sí Mádínà tí wọn àdẹ ní rúdùrù sẹ́rìn tí ọ̀sán àrùjáde ti sẹ́rí àgbà wọlé fún wa ojú ẹsẹ̀ lọ́lọ́run tún wá sí i ọlọ́rin náà nàbí náà tọwọ́ fáwọn mọ̀lẹ́mọ̀lá ìkàtò fọ́ọ̀lìmí àwọn fòsìkìrì ọlọ́rin gbogbo àwọn tí àwọn màlẹ́ tí màlẹ́ tí ikú pa lórí gbẹ́nsà kò sì síra wọn kọ́ọ̀lù fi máa kó tún tí wọ́n bí wọ́n lè rè pé kí ló mú yí tẹ́ ẹ̀ fi kú òní máka ṣe é jíra kọ́ọ̀lù náà mùsùlùmí wọ́n wọ́n àwọn wípé àwọn ọ̀lẹ́ làwọn lórí ilẹ̀ àwọn olè kú òní lùlù tí kèfèrí wà nítorí páwọn lẹ ọlọ́ọ̀ni kọ́ọ̀lù alamtakùnà ardullahi wà sí àṣìṣe lẹ́ṣẹ̀ bí ọba jẹ́ pẹ̀lú yìí wọn ò fẹ̀yìn bẹ́ẹ̀ sí tẹ́ fi wá kú sípò tẹ́ kú sí ebi lè mi ọlọ́run ìbọn gba yìí. ọ̀tọ̀ hajiru fi ha. ẹ bá ṣe ìjìra lọ síbẹ̀. ọ̀la ìka wà oúnjẹ àná sáà máa ṣe rọ̀. ọlọ́run ló wà lọ́sẹ̀ bá mi bẹ́ẹ̀ sípò ìfẹ́ yìí ọlọ́run ní ibi tí gbogbo wọn sẹ̀lẹ̀ sí òun náà nira ìjà àmàmà wàsá àti. màsíìrà. ìtúnisí náà ni alukuraanu tó mú mi wá lọ́jọ́ jimá òun tí a mọ̀ ní pé islam sílẹ̀ wọ̀ ká ta ká máa rà bí ìyàtọ̀ kálíbi olọ́gbọ́jáde lásìkò tánà bí ń ṣe tó túbà lọ bó ṣe gbédé ọ̀tàràkókà kọ́ọ̀fìmà gbogbo àwọn tí wọ́n wà mọ́sáàsì wọ́n tún ká wọ́n lọ rajà wọ́n fà náà lẹ́nu ìwé kútùbà torí pé wọ́n mà ń padà sọ ojúmọ̀nà tí àṣìṣe máa ń bà wọ́n wọ́n àmọ́ mà nítorí pé wọ́n mà ní tàràkókà kọ́ọ̀fìmà wọ́n fi rí ànábì ilẹ̀ kul ma inda Allah yọrọ lómìnà láwùjọ. wọ́n fi lẹ́lẹ̀ lórí àṣìṣe yẹn torí wọ́n wà jí máa mi wọ́n tún lè gbé ọjà dé kó yà máa tún wọn sí sọ fún wọn. mà ń lọ yọkẹ yọm. bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ̀ ọ̀dọ̀ èmi ọlọ́run tó fún wa tí wọ́n ń gbọ́ yẹn káyìrò mina. láwì wà mina ti yára. olóore ju ọjà tí ń lọ ra lọ tọba ti dijọ́ mi tọba ti ń ṣe ojú bà lọ wọn ò gbọ́dọ̀ ta tọba ti gbọ́dọ̀ ẹlẹ́kẹ̀jì ẹ ta kan ẹ ra kan wọ́n ti pè é sí díẹ̀ sí i ọlọ́run tún wá ṣe ó túmọ̀ sí wípé ohun tá à ń pè lásìsì yìí gbọ́dọ̀ àjò Al-Qur'an láti tún yẹn sí ṣùgbọ́n èyí tí a fẹ́ kí yẹn wò pèsè tá Al-Qur'an gàgà gbọ́dọ̀ àjò ti anábàwẹ̀ ni ṣùgbọ́n ká lè mọ pàtàkì ohun tí arán mi òun ni mo kọ́kọ́ fi ṣe àwọn àti sí iwájú yẹn àwọn tó máa ń fà á tí èèyàn máa ń fi bọ́ sínú àṣìṣe lọ́pọ̀ ọgbà alijahalu ṣe ọmọ afa àgbà mi ìsáyémaka sí nǹkan gbà mí a máa ti yàn sínú àṣìṣe ẹ̀wúrẹ́ tí mo wí ká yẹn wọ́n a máa ní ìdí àmà nípa ìsìláàmù sílẹ̀tọ̀ káwọn máa tà káwọn máa rà ọjà sì dé àwọn ọmọ pé èèyàn fi òun ra ìmáàmù lẹ́tọ̀rí mẹ́mbà ni wọ́n lọ ra ọlọ́sìn tún ṣe ẹ̀ kò fi mú wọn nínú tí wọ́n ṣokùnfà tí èèyàn máa fi wà kọ́ àfẹlẹ́kọ́tà òun náà ní jáàlú bìṣe wà ágàmù lè ẹ̀lùmí bí lè níyà kéèyàn máa ń mi mà pẹ̀lú ẹ̀ nínú ọpọlọ èèyàn lọ́dọ̀ àwọn oníròyìn irú irú sábàbí yìí òun ni wọ́n máa ń fèdè àlàkàtọ̀ olùfikiri àlàkàtọ̀ olùfikiri òun ni wọ́n máa ń pè àṣìṣe tó ti nù ìrò yíwá ìyẹn ni pé ìrò yóò tán ní ọ̀nà síbi nǹkan yẹn ọ̀má òun ni wọ́n máa ń pè ní àlàfáà àlàfíìfì òun náà ni jáàrú ṣe kéèyàn náà máa pa nǹkan a máa ṣokùnfà kéèyàn wà pa fìlàkàtà ẹlẹ́kejì nínú tí wọ́n máa ń fa kéèyàn wà pa sínú kátà òun ni ádámù ni mo máa rà sá èèyàn máa ṣùgbọ́n èèyàn ò tí practice níjọ́ tí èèyàn bá kọ́kọ́ fẹ́ practice ẹ̀ èèyàn lè ṣe àṣìṣe torí yóò tí ìmọ̀ máa rásà kẹ́yìn wọ́n ẹsẹ̀ kan yẹn ẹsẹ̀ mọ̀lú wípé báyìí náà máa rùkú ní dọ́tà kọ̀ọ̀kan wá kí ló bọ́ fẹ́ rùkú bẹ́ẹ̀ ó lè ṣe déédéé ẹ̀ ó lè pọ̀ ju bó ṣe yẹ ká rùkú yẹn lọ èyí ò túmọ̀ sí ká gbójú àtẹ̀sóńtì àbọ̀ ọlọ́run nígbà náà ọmọlúkí ọmọlúkí adébọ̀mọ̀ márasa àìtí máa ṣe nǹkan yẹn ọ̀sìn ní ìgbàdégbà ó lè ṣokùnfà kéèyàn wà ká fìlàkàtà irú kátà yẹn òní a máa ń pè ní àlàkátà wo àlè èlìmí àlàkátà àlè èlìmí kátà tó ti lóyún ma wá kẹsẹ̀ gbọ́mà ṣùgbọ́n nítorí pé kò tí ì máa ṣe òun ni ó fi bọ́ sínú mistake yìí nínú òkúfà èyí a máa ṣàṣẹ́gbà míì tí ó jẹ́ hátọ́rùlù mọ̀tàmà àwọn àdìsá sì ṣe ṣùgbọ́n tí kèsè pé ọmọ ọmọ ọmọ ní pé báwo ti máa ṣe láti bá bàbá wa ní ṣé òkú ti mọ̀ pé ọ̀dà wọ́n ti sọ fún pé ọ̀dà wọ́n sọ fún un pé súnà bánàbí ṣe kírun ó gbé ọwọ́ ọ̀tún lérí kíni lérí ọwọ́ òsì ni ó sì sọ fún wa pé sọ́dù kẹmẹ̀rọ̀ ìtùnú ní ùsọ́lì bẹ́ẹ̀ ṣe níbi tí mò ń kírun ilé ẹ̀ máa kírun atúwárẹ́ nìkan tó ní èmi ọmọ àdáwọ́lẹ̀ bí bàbá mi ṣe dáwọ́lẹ̀ lọ́bọ́lọ́ kódà bá mi tọ́kọ́ mi gbé ó ṣe dáwọ́lẹ̀ lọ́bọ́lọ́ kátó yẹn òun ni wọ́n máa ń pè ní alákatá alùpàtàmì atáwo àmàmà àṣìṣe téèyàn àmàmà tó máa ṣe. nítorí wípé òun náà mọ̀ wípé aláwo aláwọ̀ ẹ̀ sọ̀rọ̀ pé tó ń ṣe òsì ní ojú ọ̀nà ṣùgbọ́n gidi òun ni ọ̀fẹ́ lò gbogbo ẹ̀ nígbà tí mo bá ń sọ mọ́nẹ́jọ́ ànábi kí n ti lọ́bẹ̀ tọ́lá sì kó ti máa súnmọ́ mi lẹ́yìn kẹ́lẹ́kẹ́lẹ́ tọ́lá jọ léra wa ni kó tó lé bá. àwọn mọ́nẹ́jọ́ rọ̀sùn ti máa ń lò tó sì dọ̀rọ̀ àyàn kẹ́ni kọ̀ọ̀kan wa náà máa lò. àkọ́kọ́ ọlọ́run fún nípa mọ́tẹ́ ìròyìn ẹ̀ alíyùn wàràhmà wàrẹ́fù tọ́wọ́ fẹ́ ṣe àtúnṣe àṣìṣe pẹ̀lú bọ́lá ń ṣe ní kọ́rọ̀ náà rírọ̀ ní máa fi ṣàtúnṣe kéé ṣàtúnṣe pẹ̀lú ilé kókó ọ̀dọ̀ ẹ̀ máa ń lo àánú àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí èèyàn bá gbà wípé èèyàn ṣàṣìṣe ó lè káàánú ẹ̀ wípé àpòlù òṣè ní pílé àṣìṣe gbogbo ọ̀nà tó wà á gbà ní túnṣe òun ló máa fi àánú bá lu mọ́nájú ànábì ànábì máa lo líì

bainama ana usalli ma rasulillah ó ní mo ń kírun pẹ̀lú ànábì níjọ́ kan sallallahu alaihi wasallam in atasa rajulun min al-qawm nínú àwọn tá a jọ ń kírun ẹnìkan bá sí pèsè fakultu àfàwà Muawiya ibn Hakam tó gbà ní fi wá lọ sọ bẹ́ẹ̀ ó ní bó ṣe wá sí nítorí tí wọ́n ti fi kọ́ wa òun ni wípé bẹ́ẹ̀ yẹn bá sí ká sọ pé yarhamukallah kátọ̀ tó tinú kí ni wá nínú jihad níjọ́ náà aṣíwájú wa ò tí ì mọ̀ wípé àìsè yarhamukallah lórí wọn èyí tó ti mọ̀ tẹ́lẹ̀ báwọn tí náà ṣe mọ̀ nínú tàbí ta sọ wípé òwò ṣíṣe ọlẹ́tọ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ wípé tí màmù tó bá ti ń ṣe kútúbà lọ àyí lọ́ọ́ máa tà lọ́ọ́ máa rà bẹ́ẹ̀ náà lásìwájú wa yìí òun ọ̀rọ̀ bó ti ṣe sí lórí irun ó ní yàhánkálà lórí irun ó ní fàkúntù yàhánkálà mo ní yàhánkálà ó ní kódà rọ̀mánì lè káwọn bí àmsọ̀rì ó ní mo sì rí ojú gbogbo àwọn èèyàn ní lára mi wàkúntù wàsíkálà ọmọ ìyá màṣáàlù kúntà ń dúró náà lórí máa kí òkà mọ́ wá ń béèrè pé ọlọ́run sàánú yín kí ló dé tí gbogbo yín tẹ́ da ojúbọ mi nígbà mo nílà ìhàmkàlà onífọ̀jáàlú yẹtọ̀rọ̀bù nàbí àìdíyìn aláàfáàlì oníkálùkù wọn olúborí ẹ tí wọn tí wọn fọwọ́ gbá ọwọ́ tí wọn fọwọ́ gbé lórí àti yẹn kéwà lórí tí mo ṣe. falama sọlá rasúlù. wọ́sálàmà onígbà táwọn bí kírun tán tó sálámà olùmọ̀ àlọ́ náà bí abi kó ẹ̀rọ fún mi ò tí ì rí alima qablahu wala ba'dahu ahsanu ta'lima minhu èyí tí ni tó dáa tó ní ìkọ́ni tí ẹgbẹ́ sọ fún wa pé nínú nínú ọ̀nà gbà kọ́ yẹn lẹ́kọ̀ọ́ òun ni tẹ̀sán lẹ́bàtàn olúwa ó ní tí ìrí olùkọ́ni tọ́da ní kíkọ́ni tó ànábì fọwọ́lọ́ ọlọ́run ni mo fi búra máa ń kàrọ́ àní kò gbójú àjọ sí mi wọ́lá dọ̀rọ́bà ni kò lu mi wọ́lá ṣàtàmà ni kódà kò bú mi paul ìtànà sọ fún mi ni pé iná ha bí ìsọlá ìrànwá táǹkì yìí la tasluhu fiha shay'un min kalami nnas gbogbo tí ń sọ̀rọ̀ mi yàn kódà nínú ìrun wa irú yìí innama hiya tasbihun wa taqbirun wa qira'atul Qur'an níta àwọn gbẹmú wá sí ayin lọ́hùn ní mímọ́ a sì gbọ́ lọ́hùn tóbi a sì ké àlùfáà. tàbá sì wù gbogbo dáàmà pé òun ló ṣe ó lè tí òun wà fún un ọlọ́nà bí òun torí ẹ̀ kò bu ọ̀rọ̀ fún ohun gbogbo àwọn sàábẹ̀wò pẹ̀lú káwọn ò ní ẹgbà káwọn fún ní ẹgbà bọ́ta ọlùkù wọn súnmọ́ ànábì wọn filẹ̀ ẹ filẹ̀ ẹjọ́ tọ̀tọ̀ ẹ̀ tí yọ tọ̀tàn tí àgbẹ̀tọ̀ àwọn náà bá fẹ́ wò bí ẹ̀ bá ṣe rú ẹ̀ ló mọ́sálásí ni o kẹ́yìn ọ̀tọ̀ sí sitirúùmù ti ẹ̀ gan yóò ní bí ó ṣe rí lára rẹ̀ anábìlẹ̀ filẹ̀ ẹjọ́ tọ̀tọ̀ tí yọ tọ̀ ìgbà ọ̀tọ̀ tán anábìlẹ̀ wọn lọ gbogbo wa kí wọ́n dá sí ó sì pè lágbáwá pẹ̀lú tó sọ fọkùnrin náà lọ sọ fún mọ́sálásí ni bí yòó tó bá ti dìgbà mí tẹ́ bàtọ̀ àbá òkú wọn máa sì díẹ̀ bá ti dìgbà mí títọ̀ bá ń gbẹ̀ tẹ́ bàtọ̀ ẹ máa mọ̀ sí I kí n lọ́rọ̀ nínú àgbàwá mi lọ àdínfin nígbà tó ń lọ ọlọ́nkọ́kẹ́ ànábì kọ́mọ́kẹ́ lómi ìmọ̀lẹ́yìn torí ìyà tó wọ̀ ọ̀bá jẹ́ níbi ọtọ òun tọtọ òun tí ọba jẹ kó òun lọ tó òun ṣe ọba tí kéré sọlọmọ ojúkọlà tí anabi sallallahu alaihi wasallam ti fi máa ń tó yẹn ṣe nìyẹn lílọ adẹmọ ló tàbí ìpele sákèsì tí ọ̀nà báyìí irú ìlànà sì ti máa ń Bukhari gbà wá nínú sọ̀rọ̀ ìhẹ látọ̀dọ̀ àbúrò rírà kọlọ̀ ń bá ní yọnu sí i ó ní Usayn bùnà ali radiyallahu ta'ala anhu ọmọ tamuru tamuratan mi túmọ̀rì sadaqa nínú àwọn tamuru sọmọkà tí wọ́n gbé wá fún sadaqa sẹ́nà pé ọmọ ọmọ ànábì ni hasan wọ́n gbé tàbí ànábì hasan wa mẹ́sọ yìí ọjẹ fàjà láha fìfì ó fi ẹnu ọ̀fẹ́ máa jẹ bó ṣe fi ẹnu sanu anabi ti ní kó àṣìṣe tó ti lo jáàlù wa nígbà tí hasan ti ọmọ ní ti torí wípé anabi àti gbogbo rẹ̀ wọn gbọ́dọ̀ jẹ sadaka ntọ́ba jẹ sadaka òye jẹ ntọ́ba jẹ hadiya ẹ̀bùn òní wọn máa ń gbà ṣùgbọ́n sadaka òye òye gbà bí àṣàn ti fi sẹ́nu ànábì ní káìkáì mo rò pé káì náà yàtọ̀ lọ́dọ̀ yorùbá àti lárúbáwá ànábì ní káìkáì ọjà gbémà lè yàtọ̀ ráhà ní títorí kí àṣàn kó lè bá fi ntọ́fẹ́ jẹ kó lè fi ilẹ̀ ọwọ́ afẹ́ pèsàkèsì pé a máa ṣàṣà rúta ọ̀ṣà rúta eléyìí náà ló lè wá so ọ̀ọ́mà ni àná àwa ìran tiwa làálà olùsọ̀dà àwọn èdè ìtọ́bajẹ́ sàrà ọ̀nà báyìí ó pè sí àkíyèsí nínú ọ̀nà táwọn ẹbí máa ń gbà tún àtúnṣe àwọn èèyàn ọmọ àlò ìpènisí àkíyèsí adébìmí wà tí ìmáàmù Abu Dawud tọ́gbà wá fún wa látọ̀dọ̀ abrahamu gbọ́nà ọ̀bá yìí wọn ọ̀gbà òun náà gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ ọ̀gbà bàbá yìí sì jẹ́ mọ́wúlá mìlẹ̀ alifas ọjọ́ bíi ẹrú fáwọn àràfáàrẹ̀sì kan ó sọ fún wa oníṣà ìtumá rasulillahi sallallahu alayhi wa sallam ahada aw ó ní mo bá nàbì wà lójú ogun kan nínú ojú ogun tí ọlọ ó ní fàdọ̀rọ̀tù rajulan mina al-mushrikin ó ní mo láǹfààní láti pé kọ́wọ́ mi ọba ọkùnrin kan nínú àwọn ọ̀sẹ̀ bọ́ ọwọ́ àgbà ìkórè lọ́wọ́ ẹ̀ nígbà wá dé ọ̀sán fàdàbí ìgbẹ́ kóòtù àmìnì gbàǹtí mo rí gbà lọ́wọ́ kẹfìrí bí ìka àkórè onítorí pé mi wà ánà gòlà àmìlẹ̀ fàárẹ̀ sí ọ̀fẹ́ yìnyín rẹ̀ ní yíyí pé ọmọ pé gùlámù fáàrìsì ni mí pé mo ti kọ́ ẹ̀kọ́ bí ẹ ṣe máa ja ogun obìnrin ra rẹ̀ fàlítàfà ta ìlẹ́yìn Rasulullah oníbànàbí sì dúdú sí mi owó mi fàkọ́ olójú ẹsẹ̀ lọ sọ fún mi pé máa lẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó pè sákèsì kóńtà ó ní kí ló dé tó fi sọ wípé kóbi àmì nì gbàkínní yìí lọ́wọ́ mi wà á nà lè kó láàmúlẹ̀ àǹsọ̀rí wà á nà àlùkùnláàmú àǹsọ̀rí kọ́ ọmọ fi fárìsì ṣe ìyára kó o fi nú àwọn ìran tó wà nú ẹ̀sìn kó o fi ṣe ìyára pé á nà lè kó láàmú àǹsọ̀rí ẹ mọ̀ kọ́ ọmọ ọmọ nú àwọn àṣọ òun ni mí anábìkọ ní àṣìṣe tàbátò wò lẹ́yìn tí ó bá tó pè sákèsì ó tún fún níbàjẹ́ ó ṣe ní gbarere sọ àìdá sílẹ̀ ó fún ní nǹkan ní tọ̀yẹ̀ owó nínú hadithi kan tí hakim tọ́gbà wà ní mustadraki mọ́mọ́ hakim ọgbà wà látọ̀dọ̀ rọ́ọ̀fẹ́ wọnú amúrò alùpùpárí ó ní kúntù armiya dákàlẹ̀ lílẹ̀ ansọ́ ó ní mo jẹ́ mo jẹ́ ọmọ kékeré ń jọ̀kà wà orùmí náxàlá lílẹ̀ ansọ́ mo bá mú igi mo fẹ́ jẹ táwọn mo wá mú igi mo ń lẹ̀ ẹ́ má èso támúrù ní òkè kó lè ba àmọ́ ré támúrù bọ́ kí n jẹ mo ń ju gíìsì wà á nàgòlà onídìjọ́ náà ọmọ kékeré mi onímọ̀ wa. farahani nabi yu sallallahu alayhi wa sallam ọlọ́run náà bìrì mi tí mo sílẹ̀ ìfakọ́ ọwọ́ aṣọ fún mi pé yàgòlà ìyọ ọmọ kékeré yìí lima tarmi anahla kí ló dé fi mú kí tó ń sọ ẹ ẹ ó di èso mọ́ka okòólógún kí ló lè tó fi ṣe lẹ́yìn fakultu olùmọ̀ aṣọ fún anabi wípé aapò mo fẹ́ jẹ bẹ́ẹ̀ ìdílé mo fẹ́ máa wọ̀ ọ́ dàlẹ́ aapò mo fẹ́ jẹ ọlọ́wà tó sọ fún mi pé fàlà tàrùmí náà tọ́ ọ bá fẹ́ jẹ nínú gbogbo ológun tí èsì tiẹ̀ fàlà tàrùmí náà má máa lẹ́ ní gígbọ́ máa ká man ọbẹ̀ mú ọbẹ̀ jọsàn ní oko olóko ọwọ́ alúgi òfin ká ọ̀sẹ̀ anábìlì mọ́sí bẹ́ẹ̀ mọ́ falatami anahala wà kún mi máa yẹ sùkùtù fi asfaliha tọ́ ọ bá báyìí tọ́ rẹ̀ bọ́ọ̀lẹ̀ lábẹ́ ẹ̀gì ó lẹ́tọ̀ ọkọ̀ òun kọ́ jẹ́ ṣùgbọ́n ò gbọ́dọ̀ yọ pọ́npó kọ́ máa fi ká ọ̀sán lórí igi onígi nítorí kọ́ fẹ́ jẹ́ ànábì ní èyí tó bá a òun kọ́ ọmọ ọmọ ṣe kí lóò ànábì sí lẹ́yìn fún màrúmásáhá rọ̀ọ̀sì ọlọ́nàbí wàá fọwọ́ ra mi lónìí masáhá rọ̀ọ̀sì pé tó ṣe kọ̀dá ṣùgbọ́n ànábì kọ́ pẹ̀lú ọmọ burúkú bàbá ṣe torí kọ́ pé ọmọ bá a ṣe dàgbà tó ẹlòmíì wa gó ti pọ́ọ̀lù sí mẹ́ mango mango tó ń yọ gbí tó ń kan láì gbà sọ fún wa nínú àdìsí àti mẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ nísì nígbà wọn bá jẹ tí èsì wọn lóko tó ọba pa ní abẹ́ ibi tọ́rẹ̀ dálẹ̀ ọlẹ́tọ̀ kù ọlọ́wọ́ àfọwọ́sí gíní ọfọwọ́ra lórí ní orí wakọ́ọ̀l ẹ̀tọ́ wà nábì ẹ̀wọ̀n lùmí ńláda wọn nábì wà sọ fún un pé Allahumma ọlọ́run kọ́ fọ́ra mi lórí ó tún wá ń sàdúrà fún un pé mi o asùpè bàtìnà bá mi yó inú ẹ̀ kọ́mọ̀jẹ́ ni tí ó máa ṣe para hàn. oúnjẹ olóúnjẹ lọ tọ́lọ́ wọn sàn níbi wọ́n lẹ́bi bá àfàfilẹ̀ wọn mi yìí nà láfáyà wọlé rọ̀ṣúlẹ̀ nínú yẹtù wà lẹ́yìn gbogbo tí wọ́n fọ̀ wọ́n máa tún wọn fi ní dẹ́ni yẹ̀yẹ́ láwùjọ làrẹ́ bí wọ́n sì ó tún sàdúrà fún balùwẹ̀ kí nǹkan díẹ̀ díẹ̀ ọmọ ọmọ àtọ́ àyọ̀nù ẹnu ọ̀pọ̀lọpọ̀ wa ìlànà jẹ tí ọ̀tọ̀ aláàlì díẹ̀ táà rí kò fa ọ̀rọ̀ ẹsẹ̀ òmùgọ̀ òògùn oníkálukú wa làgbáàgì wọ́n ní bẹ́ẹ̀ sí máa ń ṣe lọ́fíìsì rẹ̀ o ọlọ́run ti sàánú mi nínú náà bọ́ọ̀bẹ̀ lọ ìmúná ọjà bí wọ́n ṣe ń jẹ ọmọ ìyá sọ̀rọ̀ lọ́wọ́ sàánú wa. laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun. ó ní laqad nabbaha anábì ní bíbá yìí níwèé àṣìṣe ẹ̀ látara jíjẹ tó jẹ èso nìkéde tí ń ká èso lórí igi lẹ́yìn ẹ̀ ọwọ́ afúnmírù sọ ẹwọ̀n àtúbà tó sọ ó sọ yẹn ni kó fún níbi táàyè ti gbà á sọ wípé bébí bá ń pààyàn ọmọdé tó rọ tẹ́bí bá pààyàn lẹ́bí pé kò ní tí ó jẹ ju kó nìkan lọ kìí ṣe pé kọ́ lọ mú igi kọ́ ọmọ fi ká èso lórí ètò bá wà sálẹ̀ òní rú sọ tó ma dá adarò lè sábà ní bàtì lẹ́yìn anabi tó sàdó àfọ pé kọlọ ń bọ wúlò inú rẹ ata yakú na sa ekú na sago a ata la yakú na sago a fi àkè ètò ìsàdó àfọ kọ́mọ̀jẹ̀ pàtó tí yọ jẹ tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run àtàrò jẹ ní òsì rí aburú tó sì wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa láwùjọ lónìí níbi oúnjẹ níbi oúnjẹ anabi tó sàdó àfọ mọ́dájú rẹ nìyẹn nínú mọ́nájú rasul anábì a máa lo àtúnṣe tó bá fẹ́ ṣàtúnṣe èèyàn lójú ọ̀nà wípé èèyàn fọ́ọ̀lù sínú àṣìṣe anábì a máa lo kíní kàtà ń pè ní tẹ̀lìmí tẹ̀lìmí tẹ̀lìmí òun ni ìfiyọ̀sáhán lè yọ kó yọ sí àhẹ́yàn ìbúyọ̀ sáà oníkàmọ̀ sọ tọ́ da alárò tọ̀ kọ́mọ̀dé pé tí ọ̀dà aláwọ̀ gbèrú pé àti bẹ́ẹ̀ lẹ́kú tó ó sọ bẹ́ẹ̀ pẹ́ ẹ̀dá àsúnṣe ẹ̀tọ́ fẹ́ ṣe kò ní gbọ́ ọkà tí a kan orí pé tí mo mọ sáàsì yín ṣe kọba mú bóyá ọ̀sẹ̀ kàdíìsì mùsíù sọ̀lá àtẹ̀tí òkínú dá ó sì ní pé ìmáàmù ọba ti sínú rúkú lọ́nà ròó ọ̀dọ̀là ọba wa gbé àti èso gbé orí ọba ma mọ̀lọ́rọ̀ ọba e. bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní lóta fẹ́ ṣàtúnṣe dáná bá kéèsì bí àbá máa bẹ́ẹ̀ sí kírun fa ẹnu pé wọn pẹ́ lórí ìsínírùkù tí wọ́n fi lọ́lẹ̀ kò dá ọ̀dà mọ̀lẹ́rìí ni ó mọ̀lẹ́rìí ẹ̀rí òun ló ló ń gbó láyà lọ́ba bàrà lọ́dọ̀ ẹ̀ kò ronú ọ̀nà tí ó gbà fi ṣe àtúnṣe yẹn ò ní gbà lọ́wọ́ rẹ̀ ọgbọ́dọ̀ sí tẹ̀lé kò ní ahán tó níyọ̀ wọ́n tẹ̀ wọ́n gbà bọ́bá sojú bàbá ìmọ̀ ti fẹ́ ṣe gan tó wọn lé lè gbà wọ́n ká bàbá wa ìmọ̀ pẹ́ wọ́n fún wa àwọn náà tí wọ́n ń ṣe dáadáa fún wa gbogbo tá a mọ̀ yìí pátá àná ní akọ́ àtúnṣe tí a ti lọ́nà kò sí dáwì lórí ìnáwó yìí tí ọlọ́wọ́ ti pé kúrí àwọn bàbá wa kí wọ́n ti dá kọjá ọlọ́jẹ́ ni wọ́n mú fa èyí tí wọ́n rán wa tí wọ́n ní kápẹ́ àsákẹ́sì sí ó tún gbé sọ́dọ̀ bàbá wọn tí ọ̀pá èyí tí wọ́n rán ní kápẹ́ ra wa sí àkẹ́sì sí ọlọ́jẹ́ ni wọ́n mú fa. àbí wọ́n wá rèé kọlọ́dí sí àwọn àfáà ní ìlú kan ọ̀kan náà àwọn ọmọ ìyá wa náà ni wọ́n dá àwọn ọmọ ìyá wa tó wà ní fúta ọwọ́ àjọ ọmọ ìṣẹ́ ìgbé láti mọ́ra bàbá ènìyàn kú ọ̀sán sọ fún mi pé èmi ni ọ̀fẹ́ kí sáwà sí wáàsí ní lọ́sìn kò sí wọ́n bẹ́ẹ̀ tó máa kí lè tó ti yẹ wà lẹ́ tẹ̀ máa ṣe lóye àwọn àfáà olótùbí tẹ lọ́tún pé wọ́n pẹ̀lú owó wọ́n sì kìíní kan ọ̀tọ́dẹ yóò wá sọ pé kọ̀dá èèyàn tó ń fẹ́ lò ah. ọ̀dà èmi á máa ṣe ṣùgbọ́n ṣé apá rẹ̀ kà kó o pé wọ́n lo èmi kó o sì mú tìmí hmm. olùdó àbẹ̀rẹ̀ sọ máa sáyìn sáyìn ẹ̀ gbé ẹ dáwà máa ma ọmọ mojú máa mara ni ó dáwà náà máa ma dìde kúrò ní ayé lẹ́ẹ̀lẹ́mí. mo ní ọ̀rọ̀ ó ní òòlù gbọ́ olùkọ́ tó mi bá fẹ́ sọ òwò ṣètò olúwọ́ ti fún mi láyé àsálọ̀ sẹ́yìn ètò mo fẹ́ mú bẹ̀rẹ̀ pé èèyàn máa ń láhán tó níyọ̀ kátó débẹ̀ apẹ́ ọkọ̀ wa ní pọ́blẹ́mù ní lójú ọ̀nà wọ́n ti gbowó owó lọ́la bá wọn níbi òkú tọ́pìkì tí mo wá sọ ní ojúṣe àwa tó kù kú fún lẹ́yìn tó kù bá ti kú tán táàbì sí tán àtẹ̀yẹ kódà mo ṣe dé ẹni tọ́jú olórí wà sí gbogbo àti wàá dọ̀rẹ́ ní ìṣe ní bàbá gbogbo òkè ogun ọlọ́wà sí wá sí bẹ́ẹ̀ wọ́n wọ́n kàn lé a mẹ́jọ kọ́ ní súra àwọn ti wò pé àwọn lè yìí wọ́n bá wọ́n kò kulẹ̀ wọ́n bàjẹ́ wọ́n ga wọ́n pẹ́ ah. dá sọ̀rọ̀ tán wọ́n ní akíyàbá ah, ti yẹn lọ́wọ́ láti wò ó èmi náà ọkùnrin mọ gbọ́ akíwọn ṣùgbọ́n wa atúnibì kan tá ń lọ ní ìsìn àwòdìde àwọn ọmọ lọ bí tá ń lọ abájú wa lọ àbá wọn máa ń tẹ́bá fẹ́ sọ wọn àmọ́ bá ti sọ àbá alágbájá sàdúrà pàdé sàbàtì bọ̀rọ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ ti dé àbá àtàgbà láti wọ́ sọ̀rọ̀ tẹ wá ní káàbá alámọ̀rí kọ́sàdúrà ìgbàdúrà pàdé àdúrà kájọ kò lẹ̀ nígbà tí ẹ ń ṣe tán àwọn náà lè dìde nígbàgbà ọba fún mi máìkì ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìṣàlùwà fún wa ó sì gbogbo ẹ̀ ọba bá mi ọba bàbá yìí pé ah bó ṣe gbé ọ̀rọ̀ yìí wọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ ti ọ̀rọ̀ tí ọ̀yẹ̀ ká mọ̀ kàn ṣùgbọ́n ibi tá a láǹlọ àkúrọ̀ á wà lọ ṣùgbọ́n á wà bá á wà gbọ́ wọ́n sì lọ mọ́dé ìgbà tí wọ́n á dé sí nígbà mo sọ̀rọ̀ débi pé bẹ́ẹ̀ a bá ti kú tán òbí á lè ní kàkà tuka lọ sí abalẹ̀ mọ́ a ti dọ́kítẹ́ ni a ti gbá ni a ti ti abá ni. pẹ̀lú àlàyé nígbà tó bá ti sọ nínú táwọn afọ àwọn fún kwa ebi ẹ̀rí ẹ̀ ebi tí ìdílé ìwí bàbá bàbá sọ̀rọ̀ tán bàbá máìkì bàbá máìkì nínú mo ti sọ̀rọ̀ lọ ó ti dà ládàá tiwọn bàbá kan kọjá lọ bó ṣe ráyà bá lónìí bàbá náà wò o dára ẹgbẹ́ ọgbẹ́ sàgbẹ́lẹ̀ omi ló lè fún ní èpè ìwé fún báyìí kìlọ̀ gbà á sí ìkẹ́kọ̀ọ́ kọ́ ní ẹgbẹ́ tí sèwé tó yẹ o bá a gbowó lọ òun kọjá lọ ní ọlọ bá a mọ gbà á wà á ní wọn lọ fún tọ́ra bá wọn owó méjì náà gbà wọn kọ́ fún owó tiẹ̀ wọn wá gbowó kan fún ma ra epo sí i mọ́sálásí wà á ní wọ́n lọ fún wa lówó mo ti sọ̀rọ̀ pé káyì gbowó bàbá lọ́kọ́ bàbá yìí ó ní à kẹ́tọ́ òfin wọ́n fún wa lówó tó ọgbà ebi wọn náà ló ní kàdá kámọ́ gba owó mi òkú ẹ̀bùn ni wọ́n sọ ọmọ yìí tí wọ́n pè lówó ti jẹnẹrétọ̀ mọ́sálásí bí kọ̀bá jẹ́ yọ ọ̀bẹ mi tó fi òwú requisite ara ni ṣe àbá alágbájá tó ní pọ́ǹtì wọ́n ní tó ń wí wọ́n á sọ̀rọ̀ àtàjọ náà tí wọ́n fẹ́ mú bẹ̀. wọ́n ní gbogbo tó ń wí làwọn àfa àtọ̀dọ̀ wa náà ń wí wọ́n ní ṣùgbọ́n kèsì bó ń ṣe ń gbé kalẹ̀ ní ẹ̀mọ́ gbé kalẹ̀. kọ̀ wá sí tí wọ́n wí àwọn èèyàn gbà fún ṣùgbọ́n wọ́n àgbà fún bó ṣe wí òun àgbọ̀ àbá alágbájá tó ti gbọ́ kó náà wọ́n gbọ́ wọ́n kò mọ́ tó ní gbà kódà bàbá wọn fún mi ní kí ni káàdì business káàdì wọn má kò ní òun ní ẹ̀sán lọ. tẹ̀lémì ẹni tí ó tún kà sí ahọ́n rẹ̀ náà gbọ́dọ̀ sí kíni ọ gbọ́dọ̀ níyọ̀ kẹsì pé wọ́n sálẹ̀ mọ̀ ló wà sí pàtàkì ìgbà a máa ń ya òdodo balẹ̀ gbogbo ẹ̀yin náà mọ ẹni kúrẹ́ ẹni à ó lè gbà fún ọ àwọn náà gbọ́ tiọ̀ gbọ́ àwọn ọmọ ọgbà àbá ọ̀dàmọ̀ ní abájọ padà ó lóko òdòdó dáa ìwọ́n náà ló lókúrẹ́ àdó ọwọ́ àdójú òun ìlú sì lẹ́tọ̀ọ́ kájọ gbọ́ra wáyé tẹ̀lé èèyàn máa ń ní àhá tó ní yọ èyí tó bá dáa tẹ́ ń ṣe ọ̀sọ̀ ọ̀sọ̀ bàbá gbọ́nà ṣé lọ́wọ́ gbogbo kẹta pé kò sí lè gbó lẹ́yìn tí wàhálà lè ní kíké á lè mà wá wẹ́yìn kí wọ́n tó kẹ́kọ̀ọ́ àánú tán ọlọ́mọ ọmọdé ọdún tí bàbá mi fi kí àgbà mi ẹlòmí lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ní kí o kura o tó ma sẹ́lẹ̀ náà ma béèrè sọ yìí wà ní sọ yìí muslim ẹlẹ́kẹ́sọ̀ kan bì kan kí lọ́kàn ọ̀hún jẹ́ alùpàdù kan ọkọ̀ kan tí wọ́n ń ṣe nínú kátà lọ́pọ̀ ìdíjà olóbi dẹ́sí pé kẹsí gbogbo ògbà láàkọ́ ọmọ gbogbo àná àtúnṣe ò lè ṣẹlẹ̀ sí nǹkan yẹn ẹ̀jọ̀ máa jà lọ́mí ẹ̀jọ̀ máa fa lọ́mí ẹ̀ ní jọ ríra yín òde ẹ bá jọ pàdé kálukú ó ara wọn lẹ́yìn pé sọmọ lóde òun ti dáa ìjọba náà sọ fún bẹ tí ó fi mà ó ní tẹlẹmẹ ọ là á tọ́ da anábì máa ń ṣàtúnṣe bẹ́ẹ̀ nínú àti sìtì máa ń sáré gbà wá nínú sọ̀rọ̀ yìí látọ̀dọ̀ zuri látọ̀dọ̀ salim àti abi bàbá salim ló gbà wá ó ní káàná rọ́jòló fi àyà ti nàbí ọkùnrin kan lójú ayé ànábì ìdára àrùyà tọ́ba lálàá yàtúnṣùwà ọwọ́ a máa sọ fànàbí wọ̀kúntù gùlámà ṣáàbà olùdíjọ́nà ọmọ kékeré mọ́ wa wọ̀kúntù àdáfìlẹ̀ mọ́sídì aláàdì rasulullah èmi náà wá wà mọ́sáàsì lójú ayé ànábì kọ́ra ayé tó fi náà o ó ní mo wá rí lójú ojú oorun mi ka anna malakaini akadani bí ìgbà pa àwọn màlẹ́kà méjì gbà mi mú fàdá àbá bíi ilà náà ó ní ọmú lọ́dún náà fàyídà ìyàmàtí wíyà tó kàtọ́ yìlbì olóhùn rí iná ní tí wọ́n ṣe kiribiti bíi kàga fàyídà láà kọ̀ọ̀nání ó sì lóbo méjì fàyídà fíyà onásùn kọ̀dẹ̀ àràftó mo sì ráwọn èèyàn kan náà lúná tí mo dá wọn tí mo mọ̀ wọn fọjá àtúntò àkó ètò mọ wá rìn àwọn òdòbí láàyè o nà náà mo forúkọ ọlọ́run wá ìsọ nípa àyà náà kọ́ọ̀là fàlàkìyà fàlàkìyà mọ́làkà náà àfà olùmọ̀bá tó abápàdé àmàlẹ́kà mi kọ́ọ̀là ní olùmọ̀lẹ́kà yẹn wá sọ fún mi pé lima tara kí ló ní tẹrù fi ń bà ọ́ ìwà ọmọ yìí fọkàn sọ́sùkù àlà Hafsa ó ní tí mo rí yẹn ńgbà tí mo jí mo ní mo wá sọ fún ìyàwó Hafsa fọkàn sọ́tì ha àfisọ́tò àlà Rasulillahi sallallahu ìyàwó lọ́wọ́ sọ fún ànábì fọkàn ẹ̀dọ́rọ̀ ń bá ara wọn lọ́nà pẹ̀lú àyà ẹ wá wọn tánà bí ó wù fún anábì wọn lọ pé wá pé níbi máa rọjò lu abdullah mọ́ndàlá èèyàn tí abdullahi ti ṣe ṣùgbọ́n làwùkánà yìí sọ ní nínà láì tí bá máa ń fi òru kí òru kọ̀bá dáa ó túmọ̀ sí pọ̀ gbogbo òru rẹ̀ sùn lórí ìwọ̀ ọ́lá tó fi ń lá gbogbo àlá tí tọ́ láwọn tọ́bajẹ́pọ̀ máa ń fi ọ̀pọ̀lọpọ̀ òru rẹ̀ tó fi ń kírun òní mọ́ láà àlà ẹni tí èyí kírun lóru kí làdá fi bẹ̀rẹ̀ nígbìmà pèpọ́ndàlá Abdullahi ọmọ dáadáa lọ èèyàn dáadáa lọ ṣùgbọ́n òru rẹ̀ máa fi sùn sẹ́rẹ̀kọ́ tó sí ṣùgbọ́n kò tó bí ẹ̀kọ́ sọ fún pé èso èdìdẹ lọ́rùn ọ̀sẹ̀ ní mọ́mọ́ lálà ọgọ́dọ̀ ó rè é kún sínú ẹni ẹ̀mú ọlọ gbogbo àsìkò tó yẹ kó ọmọ bíi kọ́ fi ṣe kó fi kó fi dìde lóru ọmọ yanábìlà ọ yanábìlà kan súnbọ̀ ọwọ́ àlọ́ lálà ànábì ọ̀sùn mẹ́fì olùyẹ̀ oní nehima rọ́jò abdullah mọ́ndàlá ilẹ̀ ọmọ dáadáa akéèyàn tábìlá yóò ṣùgbọ́n làwùkánà yàgò lẹ́yìn kọ̀bádà kọ́ máa rẹ̀ sí kíni fi dìde kọ́ fi ṣe bá dà fún ọ sallallahu alaihi wasallam anábìsí àtúnṣe ẹni tó pàdé sì yẹ wá ọ̀sọ̀fọ̀ àpòfà káàlà bá lẹ́yìn bàtà nàbí sọ báyẹn Abdullah yìí láàyè náà mọ̀mí nà lẹ́yìn ìlà kọ̀lẹ́lá láti gbà náà lẹ Abdullah ní o ti sùn lóru mọ́ àyàfi àsìkò tètè ẹwà tó ṣe tánà bíi ṣe tó fi kọ́lẹ́kùn ní wọn pẹ̀lú tẹ̀lémẹ́yìn. Anas bin Malik kọ́lọ̀ ń bá ní yọnu sí. Àmín. olóhùn ṣe sí ànábì fún ọdún mẹ́wàá fama amara ni bi amurin kọ̀ọ̀pá mi ní àṣẹ kan tọ́jẹ́ sí wípé ìwà máa bá ọ̀rọ̀ líle tàbí tí ó bu ni tàbí tẹ́nìkan nínú àwọn aráalé rẹ̀ tí wọ́n bu kì í bu mi gbogbo tí wọ́n bá ṣe yóò yìn mí náà ni ànábì èéfì èébú kì í fi ṣe àtúnṣe àṣìṣe ẹ̀dá wa náà múlé yẹn kọ́mọ́dé ewu ẹlòmíì kò sí tọ́pẹ́ ewu láyé wá sí rẹ̀ ewu ni láti mẹ́rin lóko àyífẹ́ ewu tó o bá fẹ́ ṣàtúnṣe ó wí ó sì mẹ́rin tó gbé tó wí ó fi tì èsì pọ́wọ́ àfẹ́sì àwọn èèyàn kan lọ́wọ́ àwọn àfikún wọn ànábì fi ewu kì í fi ṣe àtúnṣe àṣìṣe nínú hadith mi tí akéwòn gbọ́dọ̀ ìzá tó gbà wá fún wa ó ní sàájú nàbí sallallahu alaihi wasallam ó ní mo wá bá nàbí ìjọ kan ìní nǹkan lọ mo ní ká nàbí òun fún mi ní nǹkan fa àtọ́ àdì ànábì sì fún mi fún mi sàájú mo tún lọ bí lẹ́ẹ̀rẹ́ nígbà míì lẹ́ẹ̀kejì fa àtọ́ àdì ànábì tún bí ó fún mi fún mi sàájú mo lọ nígbà kẹta fa àtọ́ àdì ànábì tún fún mi fún mi kọ́ ó lẹ́yìn ànábì wa sọ fún mi pé yá hakim eré hakim inna hadha al-mala owó tó rí tó wá béèrè tó béèrè lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta dáhùn fún ọ hadratun halwa ohun tó dáa tó dùn ní ṣùgbọ́n famani akhadahu ẹni tá a bá fún bisaluwa nafsi tó fi ẹ̀mí tọ́da tó fi gbà tó sì fi nà bóòlì kàlà òfin olùlọ́wọ́ fàlùbáríkà sọ̀rọ̀ fún ṣùgbọ́n wọ́n mọ̀ ní àkàtà rúbi ìsirafu nafs ẹni tó bá gbà ń torí pọ́fẹ́ máa fowó yọ yìí tí èsè pé kò káàtà rẹ̀ ọkà tó fi wálẹ̀ mẹ́ta tó ń gbà nítorí pé wọn náà fẹ́ máa kó owó jọ lam yubarik Allahu fi bó ti wulẹ̀ bá máa gbà nígbà mẹ́ẹ̀ẹ́dógún lam yubarik Allahu fi ọlọ́run ò ní fi àlùbáríkà sí kàlẹ́rì yàkùn ọlọ́ àrẹ́bí lọ́dà bí ẹni tí ń jẹun láàyè ṣùgbà tí ò lò àlèyẹ́dùn lè kó nìyà ó lè lọ rèé mà pé gbogbo ọwọ́ tí ń bẹ lókè tí ń fún mi khayrun min àlèyẹ́dùn sufla ó lò rè ju ọwọ́ tó wà ní ìsàlẹ̀ rẹ̀. àrẹ́bí ò torí ẹgbẹ́ àrẹ́bí ti mọ yẹ kó tó di pé ó ti mọ irú èèyàn tí ń ṣe ó sì kò bú ọwọ́ láàkàrọ̀ ọwọ́ láàkàrọ̀ nígbà orí wípé ọyẹ kó wọn tún sí ó fi gbólóhùn tó dà ànábì fi ṣe àtúnṣe àtọ̀rí kí ẹtẹ̀mí sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. ànábì máa ń ṣe àtúnṣe àṣìṣe bilhiwa wal-iqna at bilhiwa wal-iqna ànábì máa ń fa àyè gba àjọṣọpọ̀ tàbá fẹ́ ṣàtúnṣe sọ́n ti bẹ̀rẹ̀ lóyún kí mi náà sọ ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ kí ló ń sọ fún yẹn wípé o lè bá jókòó sí mọ́nà àti dání wọn. ẹlòmíì ń jọrọ ẹ lójú níbi ọ̀rọ̀ ẹ̀sìn débi wípé ẹ̀mí kọ́ni máa bá lẹ́yìn jókòó nígbà tó ti fọ́n ti kéfèé bí a lè bá ara mi lè bá àwọn yẹn jókòó anábì ìwà amọ́lò ìwà ìjọ ẹni máa bá wọn ẹbí lánàá ìjọ fọ̀rọ̀ wé domitoro ọ̀rọ̀ ìkìnnà àti ìjọdarí òye ẹni tá a jọ ń sọ̀rọ̀ sí bí dáadáa ti bẹ̀ lọ́dọ̀ ẹ̀ ànábì àmàlú nínú àdísì tí imam ahmed gbà wá nínú musnad ọdún jẹ́ arọ́jùmù yàkó ọkùnrin kẹ́ni ẹ̀wárùn lò kódà ń tẹ́ fẹ́sẹ̀ ìwárùn lé lórí ìtí ọ̀gbà ìwárùn tọ́jú ẹ̀sẹ̀ pọ́nbélé nù kàbáyìí tó ti bẹ́ẹ̀ ànábì ọ̀sán kó ti gbé kàbá ìdílé kó sọ fún òde bá sọ̀rọ̀ ẹ kò táwọn wà lórí nákùnmọ̀ alẹ́nàásì wà alẹ́ akọ ìdíhìn ìdọ́nù àti wá sí kan lálẹ́ ìjẹta àbájá ìjẹta ni tọ́pìkì rẹ̀ a pè ní àtàámù àdáàbò tàámù má àlùmọ̀kálẹ̀ ẹni tí tí tí ọba tiẹ̀ mu èyí tí ọba tiẹ̀ mu ẹni a ọlọ́nà tí mo gbọ́dọ̀ fi bá yín ṣe kẹsẹ́ gbọ́dọ̀ rí nígbà sọ tí ọba tiẹ̀ mi mu làwọn àdọ̀ta ẹ gbọ́dọ̀ rí wọn ẹ gbọ́dọ̀ sálámà sí aráàlú ọjọ́ kẹfìrí ẹ gbọ́dọ̀ bọ̀ ó ní àwọn nǹkan táwa gan tí ń ṣubú abẹ́lẹ̀ ìgbé wájú ọlọ́run torí wípé dákùnmọ̀ alẹ́ akọ ìdínà bìkan ó ti di pé àwọn ń ṣèdájọ́ lórí àdíẹ́ àkídà àwọn èèyàn pẹ̀lú móró ìtọ́ ọmọ a ti ń fi móró brọ́dà yẹn ọtí kékeré ìtàwọn àlùfáà àgbà ti sọ láti jọ kí wọ́n tó bí ọkọ̀ tó kéwù lọ́wọ́ àdìmú ló fi sàwọn yẹn ní kèfèrí wàtàkùnú bí anamula yókùbalù àdọ́rọ̀ nọ́ọ̀s fìlà àkìdá kíláàpù ti wà lórí inú láti tó tó ti pẹ́ láàrin àwọn àfa wípé O lè gbàròjàre fún yàn pẹ̀lú àyèmọ̀kan lójú ọ̀nà àkìdá wọ́n bá ti sọ ọ̀pọ̀ sọ àwọn afá ni wọ́n gbà wọlé pẹ̀lẹ́ èyí lọ́wọ́ aṣọ gbé yàn lọ́sọ̀wọ́ ní kèfèrí sí ọ̀pọ̀ nǹkan tẹ́lẹ̀ wà fún lọ́wọ́ àwọn èèyàn lẹ́tọ́ ò lè bà lọ́wọ́ ó ti fi síbi jẹun káàfin torí pọ́pọ́ ẹran ó gbèrò níjọ́ súnà ọmọ ẹ̀ káàfin àlẹ́ sálámà sí agbọ́dọ̀ kí ẹ wo ibi tá a sọ sílámù wàdà àwọn àwájọ kókóró sí ẹ̀sìn ara wa àwọn kèfèrí gan wọ́n wà á rẹ̀ nísìnyí ẹ̀fẹ́ lẹ̀ kọ́ bàtàrà wọn débi kan àwọn gan ò ní pọ́blẹ́mù láti bá wa jà mọ́ èyí táwa gan gbé tira wa lógun tọ́ba yé wọn gan ó tó lógun tí a bá fi yọ ọ̀pọ̀ sún wa tá a jókòó ìpó òun kèbèrè tá a ìpó òun Islam ta ló kù torí gbogbo wa bá a ṣe jókòó ìta tí wọ́n sọ ń bá ní àìsè mùsùlùmí o tọ́ra àjókòó wá sí inú wọn Ramadan wọ́n bá kó gbogbo wa ìpó òun Islam láwọn tánábí lóhun ó fi ṣaṣọ ara tara ápù sẹ́pọ̀ ẹ̀kí náà kẹfìrí ọmọ àdùn nígbà àwọn ti pàwé lé tí pàwé lé yọ̀ọ̀bà ti jẹ́ mùsùlùmí mọ́ wọ́n ti dá àlèmọ́ àlèmọ́ ṣèdájọ́ lórí ìtìkọ̀dáàtì nurse lórí àjọkà àwọn èèyàn bìtọ́nù yẹ̀kí làá fi ṣèdájọ́ lórí àjọkà àwọn èèyàn agbọ́dọ̀ kíyèsí yẹn Rasul Karim sallallahu alaihi wasallam ibi mo wọn ọmọ bá wòye sọ̀rọ̀ ẹ tó lórí ìdúwà àti mílíọnù ẹwọ tí sàbẹ yìí tó gbé wá Imam Ahmadu lọgbà wa nu Musnad gbogbo wa náà la mọ ẹnu àǹfààní tẹmí ní wípé wọn ní kí wọn ṣàjọ kí wọn mọ sọ gbogbo wa lẹ́yìn ọjọ́ yé ọjọ́ ọmọ inú wa arákùnrin yẹn wá bá nẹ́bí sọ̀rọ̀ náà sẹ́là ó ní yá Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run gbogbo nǹkan tó ń fi pátá ẹ̀mí mi gbé ṣùgbọ́n ti sì náà yẹn á ó lè díẹ̀ sọ́jọ́ ọ̀dà fún mi kí má ṣe ẹ gbọ́dọ̀. ó jẹ́ máa ṣe sì náà. sọ̀rọ̀ yẹn gba kájọ tí wọ́n máa dráàgì nǹkan pé kájọ máa yẹ̀ wò ọ̀rọ̀ tí ọ̀gbà ká máa ànábì tó pè é ọ̀dọ̀ ọ̀dẹ̀ lé bí zina jama báyìí sì nà lọ fa akbala kọ́mọ alẹ́ gbogbo yẹn lẹ́nu dúbò fasajaru kálukú ń jágbe bọ̀ káà ah, ṣé kò kí náà wí kánà bí ọ̀yọ́ ọ̀dà mọ́ kọ́ ọ máa ṣe sinna wàkọ́ọ̀lù gbogbo ọ̀dọ̀ máma pẹ̀pẹ̀pẹ̀lúwà hmm, ọ̀rọ̀ pálápàlá wọlọ́ sọ́wọ́dún ànábì wàkọ́ ẹ̀wà nábì anabi wa sọ wípé ẹdùnà ẹ bá ń mú súnmọ́ mi. súnmọ́ yà yín. ẹgbẹ́ wa padà nàmi ni òkùnkọ̀ yìí là ó lọ súnmọ́ nàmi. kọ́ọ̀rọ̀ afẹ́jálàsì ó dojú ìwà rù ọ̀rọ̀ tí ọ̀gbá mi wà anabi ló ọba jókòó sẹ́wọ́n sẹ́wọ́n gbogbo jókòó ọba sì wọ́n ni ọba lè gbọ́ kásẹ̀ kan ókè ó tún gbọ́dọ̀ fẹsẹ̀ méjèèjì fọ́ọ̀bù lélẹ̀ o kásẹ̀ kan àlẹ́ mi jókòó ó ti rí pé ṣètọ́nù ti àlẹ́ mi jókòó ó jókòó kọ́ àlẹ́ mi ní àtúnṣe òwú èwo mi sinatoni yọ̀ǹda fún ọ tó ọba bọ́kùnrin kan lórí ìyá ẹ̀ tí bá yẹ ṣe ó mú abẹ̀bẹ̀ ọmọ fífẹ́ pé ẹkún sẹ́wọ̀n bàbá. àbí kò ti fáànù bọ̀ náà. tàbí kò ti fáànù bọ̀ náà. Hmm. pé kátẹ́kùn tó lè máa kó lè máa fẹ́ dáadáa. àtúnhìpù lè omíkà. tọ́ ọ bá bọ́kùnrin ọlọ́kùnrin lórí ìyẹ́ ẹ sẹ́nu ó dùn. ó tún sí fún wọn. ọmọ fẹ́ látẹ́kùn kó kú sẹ́wọ̀n bá mi bẹ́ẹ̀ dé. bàbá méjì méjì. tòhìpù lè omíkà. sọ fẹ́rẹ̀ẹ́ kírú ọ̀sẹ̀lẹ̀ sí ìyá rẹ̀ wọ́n máa bá ṣe sí náà. kọ́ọ̀lù ọkùnrin mi lá wallahi ya Rasulullah ja'alani Allahu fida'aka ọlọ́run gbogbo ẹ̀mí mi ni mo fi ni mo fi ra ẹ̀mí ẹ̀ kí nǹkan má ṣe mo fi ra jàbó èmi mo fẹ́ràn ẹ̀dẹ́ kí n fẹ́ràn ẹ̀yọ́ lé nígbà yẹn lórí ìyá mi. Ah, ìwádìí rẹ̀ sàgbéjọ ọkọ̀ dodo tó rọrọ̀ ọlọ ó ní ìfẹ́ anábì ní kọ́ wàlànàs yòhì búburú náà lè mú màá tì í gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn tó fẹ́ lọ máa bá wọn sísì náà àwọn olóhùn nífẹ̀ẹ́ rẹ̀ kí wọ́n bá yà wọn sísì anábì tó ní afatuhibuhu lè kùnà tìkì. lè kùnà tìkà. tó o bá jẹ́ bàbá ọmọbìnrin tọ́ wá wọlé tọ ọbẹ̀ ni tí ọ̀wọ́n aṣọ ọmọ ẹ bá lórí ọmọ ẹ ní bàbá ṣiṣẹ́ kì í káàdì ọmọ dáadáa ń bolé yín. ọmọ kùsẹ́ ọmọ ọmọ yìí ọkùnrin lá ọlọ́dọ̀ ọmọ àwọn náà ò lè gbà kẹ́nìkan máa bá wọn ọmọ wọn ṣe sìnà kèédákẹ́ pẹ̀lú ìwárùn o láti ṣàtúnṣe ẹnukọ́ fẹ́ túnṣe pé kọ́mọ́sẹ̀ sìnà olóbi control fásitì ó ní rẹ̀ arákùnrin yìí sẹ́nu rí ó dùn tẹ́nìkan bá kí ahmed àbúrò ibà bẹ́ẹ̀ bìnrin tọ́jábùrò bàbá rẹ̀ obìnrin ọba bá tẹ́nìkan kì mọ́lẹ̀ tí ń bá sùn tí è sọ pa àǹtí ẹ̀hún sẹ́nu rẹ̀ ó dùn olùrà arábìnrin kàdáàlì kàná bó ṣe rí lọ́dọ̀ àwọn èèyàn náà nù láàyò ìbò náà lè àmà àti àwọn náà lè yọnu sí kí wọ́n bá yàn lórí àǹtí wọn kò tí ì dákẹ́ arábìnrin àtúnhìbù àtúnhìbù lè xa láti yìí àbúrò yẹ tọ́ba sòun ni wọ́n ń bá ṣe sìnà sínú rí odò ọkùnrin rírà inú mi ò lè lò ànábì ni kàdáàlì náà bó ṣe rí lọ́dọ̀ ẹ̀ náà ló lọ́dọ̀ àwọn èèyàn láàyò ìbò náà ó lè fa láti. àwọn náà ò lè dunnú kẹ́nìkan ó kí àbúrò ya wọn mọ́lẹ̀ kọ́ máa bá wọn kọ́ máa bá ṣe sìnà Allahu Akbar ẹ̀wù ànábì ẹ̀wọ̀n tó bẹ̀rẹ̀ o anabi fọwọ́dọ̀ àyẹ̀dà wàlé anabi wà gbọ́wọ́ lé o ti gbé sùtì anabi kẹrì ẹlòmíì bí kọjá bọ́ọ̀ nìkan náà wà ní jánà ni ó ní sẹ́sí ẹ̀ kò sí lẹ́mí àgbẹ̀ káwọn ènìyàn ló kó lè sórí mi tí àgbẹ̀ ló lè jìnà ni tọ́ba lè jìnà àgbẹ̀ yóò máa bàdújẹ́ lọ ni lẹ́mí ẹjọ́ súnmọ́ ni fọwọ́dọ̀ àrẹ́bí wà gbọ́wọ́ ẹ̀ ó gbélé ní orí wàkọ́ọ̀lù anábì ní Allahumma ikfiri dhanba ọlọ́wọ́n ọba mi ò Allahumma ikfiri dhanba gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ bá dáríjì kọ̀dákẹ́ ọwọ́ àtúndì wàtọ́ èrè kọlùbà wàtọ́ èrè kọlùbà èsù tó ti gbanú ọ̀kan rẹ̀ ọlọ́mpa fọ́lù sallallahu alaihi wasallam wàtọ́ èrè kọlùbà ọlọ́mpa mi fọ ẹ̀mí kò tí dákẹ́ o wàhásìn fàrùjà bá ń dáàbò bò abẹ́ kọ́ má lò fún nǹkan kan jọlẹ́tọ̀ ẹ̀ wàhásìn fàrùjà ọlọ́run bá ń dáàbò bò abẹ́ kọ́ má lò fẹ́ni kankan ìkíni jọlẹ́tọ̀ lọ. sallallahu alaihi wasallam ẹ̀rí kọ́rọ̀ tí o gba ìwà ṣùgbọ́n ti torí àtúnṣe àṣìṣe. I don't if àdébí fàyè gbẹ̀dẹ̀ wọ́n sì lọ sọ ọ̀rọ̀ tó ní tó ọ̀rọ̀ papọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìlú sọ̀rọ̀. irú ẹ̀ náà ọ̀nà táwọn ẹbí máa ń gbà ṣàtúnṣe torí àsìkò ẹ̀dẹ̀ ìfẹ́ ọ̀kẹ́lẹ̀ tó. wọ́n sọ fún adójú mo fi ròyìn àdábì òun èyí lọ àtúnṣe lára á ti ní gbogbo tí mo ti sọ ṣáájú náà irú àdéfẹ́ ọkùnrin tó sì rú kí tí ó kírun dáa sẹ̀kọ̀ wá sálámà sánàbí ànábì dáhùn sálámà ojú ẹ̀sán náà ní sọ fún un pé èròjì padà lọ kírun ẹ̀yìn náà kàlà tó sọ́ọ̀lì ó ti kírun ó tún lọ kí ó tún wá bá ànábì ó sálámà sí ànábì dáhùn sálámà ó tún ní èròjì wàsọ́ọ̀lì lọ kírun ẹ̀yìn náà kàlà tó sọ́ọ̀lì èkírun ó tún wá lẹ́ẹ̀kẹta ọkùnrin wa lẹ́tọ̀ọ́ ànábì bàbá mi àti ìyá mi ni mo fi ẹ̀mí wọn mo fi rọ́pò kí nǹkan kan má sẹ̀mí ẹ̀ kó lọ́ba mi kọ́ fẹ́ràn ẹ̀ ní. ilé kí dájú bí mo ṣe kí n lọ àlébù ni kọ́ mi ànábì sí kọ́ ànábì èéfín tọ́ba yóò tún ṣe èéfín rárẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ alimasomiya obìnrin tí wọ́n ń já já ìdátòlá àríyá òun wọ́n pè ní ṣẹ̀ríà àwọn bí ń lò nínú pé wọ́n ọmọ jáde ṣùgbọ́n bá àgbà wá kan kò tó jáde ṣùgbọ́n bí olè lọ já sí o wọ́n já ìdátòlá àríyá tó bá yá nǹkan yọ ta fún tó bá yá nǹkan lọ́wọ́ ẹ̀ yọ ọmọ bí wọ́n lè rò pé èsì mélòó lọ kọjá nígbà tó ń yá ta lórí òdè dàpàdà náà lọ já sí o ibi òní náà lọ jásí ṣùgbọ́n nínú ẹbí tọ́lágbára ni màṣúmíyà àwọn èèyàn àwọn ìtìmọ̀ pàdán bí ó gbé ọwọ́ ẹ̀ àwọn kan wá síbẹ̀ ìpẹ́ wà bẹ́ẹ̀ èèyàn bá dẹ́sẹ̀ ló ṣẹlẹ̀ àsìlámù bí tẹ̀sán wá dáadé torí ìwọ rẹ̀ lè jọ sọ o mọ́nà sọ fámi ẹ̀kọ́ ẹ̀sìn lọ ọba broda kan níbi tí ọ̀dà onídìí kan pé ọba àmì àtẹ̀bárí fi ọba broda lágbájá onídàgbà àwọn ẹ̀sìn fi ṣe ẹ̀sìn fi ìyàmá àyípadà ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yọ wọn olùgbé broda àká broda nígbà àti tẹ́lẹ̀ ọba inú rẹ̀ tí ọ̀dà ẹ̀yà sàkóso ẹ̀ta ṣáàlù ọlọ́run lè lọ sábà ní ọba bàṣírí kọ́mọ́jáde lẹ́nu ẹ̀ kiri mọ́ ìgbà lọ́wọ́ pé ah, ah, a lẹ́rẹ́ àwa bọ́dà sí i a àdẹ́rùn ọ̀tẹ́ bá níbi mọ́ bá àbùkíní lágbájá lánàá ah, kò sí máa sọ. ọ̀dà aládéna yóò yẹ kó na á ti ṣe àlàfà ìsàtò fi ládéna a. a gbọ́dọ̀ wà nípò ẹ̀ tí wọ́n máa dún kí bàjẹ́ ọmọ ajá rẹ̀ tẹ̀lé lórúkọ àgbọ̀ ọmọ kàkà rẹ̀. a gbọ́dọ̀ wà nípò bẹ́ẹ̀ alẹ́ tó kábàsílẹ̀ ká máa ń gbèsè tàbí wọ́n wá wá bá nàbí pé kànàbí ọmọ dà síríà fún àná bẹ́ẹ̀ ṣe ń dọ́dọ̀ ẹ̀ tí ń sọ fún bẹ́ẹ̀ lànàbí dìde lọ́kọ̀ orí mi ọkọ̀ sórí mi bàdí oníwà ìmúlá ẹ wá wọ àwọn èèyàn lẹ́yìn tó fi mọ̀ táwọn adájọ́ àwọn adájọ́ sẹ́dí àti múlò ní ọ̀rọ̀ rẹ̀ ni o ó ní bá àdámà ní ilẹ̀ ọkọ̀ lẹ́yìn tí ń tó ṣe tọ́dọ́dọ̀ mi lẹ́wà ń bẹ̀bẹ̀ kì í mọ́ gbé lọ́wọ́ ó mọ̀ pé mọ̀ fún mùkálàbà táwọn àbá àṣẹrí àmúlò ọ̀rọ̀ ni wípé ó fẹ́ pé tí ọ̀bá ti ìbàlágẹ̀ àlìbàsílẹ̀ arábìnrin lẹ́yìn tí tó ṣe ti dé kíni tó ti dọ́dọ̀ mi ó fẹ́ pé tí ọ̀bá ti dọ́dọ̀ ẹ̀ a lè ṣe lókun òun tájọ parí ẹ̀ láàrin ara wa tó ní dẹ́rẹ́ wò máa láyà lè sì dá mi ọwọ́ lè sọ fún mi pé òṣìṣẹ́ àtúkẹ́ tó lọ́ọ́ bẹ̀ tó máa fẹ́ béèrè pé kílẹ̀ fẹ́ ṣe sí àdìsí mọ́ kàtàmà fọwọ́ mísìlì alábìlẹ̀ ẹ bá bọ àṣírí gáàdì ọwọ́ mísìlì ọwọ́ àti gáàdì ètí ìfẹ̀túmọ̀ gáàdì bákan náà ni wọ́n kí la fẹ́ sí sílẹ̀ àwọn àfẹ́sì náà rí òun ti ń gbélé òsì wọ́n ní kìí ṣe lórí ohun ó ń ṣiṣẹ́ lórí gàlúùlù àlàgàlúùlù òun ní ń tá a kó bojú ogun ìkórè ogun wọ́n lárúkọ ètò wí ni mọ́ńkàtà wà lálẹ́ ìta ojú ogun tẹ́nìkan wá lọ ọdọ́gbọ́n mú bẹ̀ kọ́kárẹ́ ọgbọ́dọ̀ sọ torí wá àtúntò pín ni torí wípé tó kọ́bọ̀ gbogbo wa lájọ ní ọ̀lẹ́tọ̀ kọ́ mú kàn án pamọ́ kátó wá máa pín kátó pín fún tó o sì rí bó ti mú kàn pamọ́ ẹ̀tọ́ kó o ṣe kíni kò sọ fún pé tó máa pín kíní yóò lójú mímọ́ kàtàmá àlàáhálì wà màngálà yá ti ibi màngálà yàwó màngálà. mo rò pé èyí ó kílẹ̀ dìde tán lórí ó lè torí mo mọ ọmọ ìyá mi ẹ̀rọ pé mo lórí mo sọ náà ló ti yá bàbá sáà èmi tẹ́ ẹ lọ́jọ́ clarify ẹ̀mẹ́ ọbẹ̀ yẹn fún mẹ́. rasulu karimu sallallahu alaihi wasallam mọ̀ ń sọ̀rọ̀ wípé ọmọ kanjú máa ṣe àtúnṣe bẹ́ẹ̀ lọ́bọ́ sórí mímbà rí ó ní lẹ́yìn tí ìtúnṣe ti dọ́dọ̀ mi lẹ́wà tún wá bẹ̀bẹ̀ lẹ́ọ̀kánà ti Fatimatu bintu Rasulillahi sáfàt tọ́ba ṣe Fatima ọmọ mi ńlọ́jà olè làkọ́ta Muhammadu yàdá pẹ̀lú Muhammad òun kì ọ̀wẹ́ torí náà kò sí pẹ́ẹ́nìkan jẹ́ ṣẹ̀rífà àbí tàbí jẹ́ kíníkà kò sí tọ́jọ́ àgbẹ̀ ọ̀wẹ́ ẹ̀jẹ̀ ń gbóbi ń gbóbi ẹ̀yẹ níta lè fi sàkójúwe rẹ̀ pọ̀ pé kì í fi tọ́ba yóò tún sí tààfilẹ̀ àwọn mẹ́ta tí wọ́n wá bí ìyàwó àìsàn lérí ẹ̀sìn ẹ̀sìn ànábì ṣàgbẹ́tẹ́ nìkan fi lóhùn òní sùn mà òun máa ṣàìsùn ìkan ní òun máa gbogbo àwẹ̀ ọ̀sán àwọn gbogbo àwẹ̀ òkan lóhùn òní fẹ́yàwó ànábì ọ̀jẹ̀ wọ́n gbé lọ ojú ẹsẹ̀ lọ́yà sọ fún wa pé ẹ fẹ́ fi ìlú wọlé ẹsẹ̀ wá sí jù èmi gan tí wọ́n fẹ̀sìn ma mò ń sùn díẹ̀ lóru mo sì gbéyàwó nígbà wẹ̀ ń jẹun súnà mi nù bàmà rọ́gbà àsúnà ti ẹjẹ́ ọ̀rá ti tẹ̀lé lánàá mi èso ọmọlẹ́yìn nínú àwọn ọ̀nà tánàbí tí máa ń fi ṣàtúnṣe ìjẹun tẹ́ fún mi. Ah. tí wọ́n fi ṣe àtúnṣe àṣìṣe òun náà ni pé ọdún ẹ̀ náà ti wà ní gbogbo tí mo ti sọ lọ tọ́ba sọ àṣìṣe yẹn tán yóò tún sọ ìdájọ́ tó dìrọ̀ ma tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ má jẹ́ tún sọ yẹn má nínú ẹ̀ òun náà ni wípé anábì máa ń sòògùn sásìsì èèyàn bìlmọ́ọ̀dà àmàlùwàsì wàtàkìrà tẹ̀kìrì dẹ́rùbá ni a máa rí pété gbà mí tó lè dẹ́rùbá yìí a máa lò kí sọ́kò bẹ́ẹ̀ náà ni máa ń fọwọ́ ra wọ́n ní ètò ètò fẹ́ sọ yẹn nìyẹn kọ́ a máa rò pé gbogbo àwọn náà máa fọwọ́ ra yàn kọ́ wa máa lẹ́nu àti sọ òdodo láàyè òdodo ànábì náà a máa lo sùúrù kíni àlùmọ́ ìdọ́ wọ̀tàkìrà àrùtàkìrì bí ó bá ti yẹ kọ́ rìpíìtì ìtí ọ̀dẹ́rùbẹ̀ ni tó ṣe tí ọ̀dà ànábì náà a máa lo a máa lo mẹ́tọ́ọ̀dù yẹn sallallahu alaihi wasallam nínú àdéhùn ti júndò gbọ́nà abdullah albajali tọgbà wa ó ní rasulullah sallallahu alaihi wasallam ba'atha bi'than min al-muslimina ila qawmi min al-mushrikin ó gbé àwọn kadìdé tó kọ́ lọ́jà àwọn kanú àwọn ọ̀sẹ̀ bọ́ ní ogun وإنهم التقوا فكان رجل من المشركين إذا شاء أن يقصد إلى رجل من المسلمين قصد غفلته ọkùnrin kan nínú àwọn kìkìkì tí wọ́n lọ tí wọ́n lọ kojú ṣe mọ̀ pé tẹ̀yàn bá wà lójú ogun ọlásìkò táàjọ sọ wípé ogun ti bẹ̀rẹ̀ nínú ètò ogun gbogbo ibi kíbi náà ni kìí sàsìkò tá a bá lé àti ìsìtẹ́tà jagun tí kálukú wà ní abẹ́ tẹ́ǹtì lọ́wọ́ àgbà kọ̀rọ̀ wá yóò sínú ètò ètò ogun ṣé bá dáa fẹ́ jọjà ní àjọdá àsìkò tó ó ti yá ṣùgbọ́n kùnrin yẹn àsìkò ìjọ àwọn sọ àwọn mùsùlùmí bá mùsùlùmí kan fẹ́ lọ pa mi tó ti gbé ìdá rẹ̀ lẹ̀ tó tó gbé kíní yọ sọ látẹ̀yìn yóò dùn lọ́fà náà kẹfẹ́ yìí bí ti ṣe lò ti fi pa àwọn àwọn mùsùlùmí ọmọ rọ̀ sádà èyí nà gàfúlátì nígbà táwọn èèyàn bá ti fọ́nú fọ́ra ṣàpánù pàrọ̀ náà mú wa wọ́n máa sọ yìí nígbà tẹ́ bá sọ ìyá yín lẹ̀ tẹ́ ti wà ní ìpò gáfúlà kí wọ́n máa ju ọfà kí wọ́n máa fi ìlú yìí. وكنا نحدث أنه أسامة بن زيد wọ́n Usama òun ni ẹni tí sínú tó ṣẹlẹ̀ sí ọlọ́ba lọ falama rọ́fà aléyìn sẹ́yìnfù nígbà wọ́n abọ́kùnrin rọ́fà aléyìn sẹ́yìnfù tí sàábẹ̀ yìí tó ń gbé ìdá tó ń fẹ́ pa òun náà ti sọ pé òun ní wá máa ń sọ àwọn mùsùlùmí tí máa ń pa wọn lásìkò tí èsì àsìkò ogun òun náà wàá fẹ́ pa ní kẹbìrú ẹni mùsíbà ni bó ṣe gbé dàsí papọ̀ ní la ilaha illallah ọ̀sán gbóhùn ti gba islam fọkàntàlà ó ti ọ̀dàlú ọ̀sùn rí ẹ̀ kalẹ̀ láìláà olóògùn ìṣẹ́ ọmọ yíra tó ti pàdé tó ti tàlọ́fà tí èsì pa wà lójú ọmọ ilá ilá ìlàlá fajá al-bashiru ila nabi ẹni kan bá sáré ọba nàbí gbá ọkùnrin tá a mímọ́ wá tó pa wá ní nígbà tá a bá sùn ọlọ́run ti bú lọ́rùn anábìbí aléèrè ìfowó lẹ́sìn pa ọ̀sàlàyé fún wọ́n wá sọ débi wípé ó wí la ilaha illallah àwọn sì pa anábìbí wọn lọ pèsè àbítọ́ báyìí sọlá ọ̀sán ìgbà tí wọ́n pe dé anábì ni wọ́n lọ́kùnrin yìí ó wí la ilaha pa ní mọ̀kọ́tàntà kí ló dé tó tó fi pa á sàábẹ́ ò ní lámàrá àṣàìfà kọ́lá la ilaha illallah nígbà orídà ló wí la ilaha illallah ànábì ní orídà ó wí la ilaha illallah ọkọ̀ tàǹtà ó sì pa kọ́ọ̀ sàábẹ́ ètò òbótọ́ náà nígbà ìpọ́pá pọ́pá o bó ṣe wí láìláìlá tó ọ̀pá ìsìtàkìkáràlì ilé ànábì ọ̀rọ̀dà níjẹ̀ mi ni tọ́ba lẹ́sẹ̀ ló tó dẹ́n tó náà ti pa kò níye ó ní lọ́jẹ́ kí n lọ́jẹ́ kí n wá ànábì ní ìdàníjọ́ ó ní ṣùgbọ́n fàkẹ́yìn fatasina bó o ló ti ṣe pẹ̀lú láìláìlá láì ìdájá àti yawmal qiyamah tí láìláà ìlàlẹ́ ẹ̀ bá dé lọ́jọ́ àlìkìyàmà bóun ló ti ṣe kọ́ọ̀là ọkùnrin ní yàrá Rasulullah yóò ti ṣe ọlọ́run istaghfirli bá wọn forí jẹ ọlọ́run anábìlẹ̀ fàkẹ́yìnfà ó tún gbilẹ̀ kìí tasna abala adájọ́ bóun ló ti ṣe ìdájà àti yawmal qiyamah tí láìláà ìlàlá rẹ̀ tọ́ba dé ọjà alàlá yẹsílù aláǹtàkó gbogbo bí sẹ́kú ọ̀dá ní jẹun àdábì ọ̀dá kẹ́ kò tí ń sàkó ìfún ẹ̀kú bó ṣe láàánú tó ọyẹ kó gbé kàmí ṣùgbọ́n ibi tí ọba ti gbà kàmí àdábì ní ìpín kàmí ọ̀sán mi pè tiẹ̀ tí láyé láyé bá dédú àlìkàmà kí ló ṣe afọwọ́ ìmọ̀mù muslim ọlọ́gba àdéhùn yẹn wá jẹ́ kí n dúró báyìí kó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó ń kù ṣùgbọ́n yorùbá wọ́n ní ọ̀pọ̀ ọ̀hún àgbà mo sọ wípé ìsẹ̀mí ayé lọ́sùn pẹ̀lú àwọn sọ̀hábà àwọn mi tí wọ́n fi bí ọdún mẹ́tàléní orúkọ tí wọ́n fi ṣe tó fi rí wọn tó fi fọ ẹ̀mí wọn nù tóun náà fi bá wọn ṣe tí wọ́n fi sá pẹ̀lú ẹ̀ àwọn mẹ́tọ̀dù yìí òun ni a fẹ́ yẹ̀wò ẹ̀lú tọ́lọ́ ní kí ariwo yìí náà ọlọ́run ní ọ̀sẹ̀ wa ní àkàrà ọ̀sùn نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين فكت البويب بعلمه ولياكله بل انت باب لكل العارفين به ارشدتنا لمقامات العلو كذا akọ́nífà tàwọn sídùn sọ́ọ̀hìbìl ìmẹ̀mí.